Let me delete all these ones. Me erase or delete. I don't see anybody on this. What happened to platform of Canada today? Or my is it my phone? I couldn't see anybody. Or you don't want me to talk again. Or See, why do you flag the show? àtẹ̀yìn ọmọ ṣe wà tí why is every flag show me i know you are full of evil leave my page all this thing you are doing to me e show just to confirm to the whole world that you n tó ń stop stop your fuckery i been trying to log into my account since morning i can't i can't There is a lot of problem. What is it? Leave my page, Joe. I just want to talk. I want to talk. Eh? I don't use this phone for for for for, for chat. I just let me try it. Leave my phone, leave my page alone. Leave my page alone. You just want to leave my page alone. Leave me alone. Leave my page alone. People want to see my page. Why are you hacking it? Why are you blocking me? Leave my page alone. Ah, kí ló dé gan kí kí ni nǹkan náà so nǹkan tí mo fẹ́ sọ nísìnyí you don't want me to I, I want to talk I have something to say ọ̀rọ̀ tí mo sọ lánàá gan kò tí ì tán kí n tó bẹ̀rẹ̀ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀ma tó fẹ́ wí ọlọ́ba mi wí ọlọ́gbẹ́nu mi sọ̀rọ̀ àṣẹ tí a bá ti pa lónìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ báyìí ní ayé àti ní ọ̀run gbogbo àwọn tó bá di ogun àti ọ̀tẹ̀ mọ́ wa ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbá mi kó máa ṣẹ̀ sí gbogbo wọn ọlọ́run jà fún mi I cover my daughter myself all my children glory blood Jesus no weapon fashion against us shall prosper gbogbo àwọn tó gba ọmọ lọ́wọ́ mi láti fi nà mí ọlọ́run fi àwọn ogun ọ̀run nà wọ́n pa gbogbo ẹni fo gbọmọ lọ́wọ́ mi láti fi nà mí olúwa tó wọn ní àṣírí yamayama má jẹ́ káàṣì gbogbo wọn bò mọ́ ah ọkàn wọn ò ní balẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà ẹ káàbọ̀ sí bí ẹ̀yin fíù tí ẹ bá wà níbí ẹ̀yin ọ̀tá náà lè máa mi ọ̀tá máa wà lára àwọn tó wà níbí ẹjọ́ ẹ̀yin fíù tí ẹ bá wà níbí they are working seriously for my page you know hmm. They are working seriously for my page to be down, okay? But I will, I will continue. You can see the title. The title I call, I said, Ọmọṣẹ́ àwọn ọmọṣẹ́ Wasiu Ayinde, onírọ́ gidi ayé àtọ̀run Those people, they are lying. Irọ́ wọn ti pọ̀ jù. Ẹ gbọ́ àbẹ́ ìdáhùn. Ẹ má suggest àwọn olóòsì mi, olóòbùrúkú olóòsì. ẹ lè fẹ́ lè ṣe kìíní fèmí ó ti yé ẹ so ṣe rí gbogbo i mean àwọn nǹkan tí mo fẹ́ sọ is very very important wọn ò dẹ̀ kí n pò má gbogbo lẹ́nu already there is no story about Mohbad today i'm not i'm not putting myself wọ́n ti handle wọ́n dẹ̀ ti hand over Mohbad case to some people you understand so i want to say this okay and this is a, a part of my personal also um, things tí mo ti ń sọ ni so a lot of people nínú platform um, lára àwọn blogger tí Wàsíù Àyìndé sanwó fún ṣe mọ̀ pé èmi I have evidence and you know um, I've reported them before I told you yesterday that I have a license to speak about Wasiu. It's not because we hate him. It's not because ọlọ́lẹ̀ ayé mi èmi ẹ̀ lè ṣe òkèrè ẹni tó lọ́n gbé ga kí sì máa di tẹ̀mú. ntí Wasiu máa ṣe nìyẹn tí Wasiu bá ti rẹ́ni tó gbé ga tó ga nínú ayé ó máa wage war against the person and we we bring the person down. àtọkùnrin àti obìnrin bó ṣe ń ṣe nìyẹn kì í ṣe rọ́ I don't want to embarrass anybody that's why I'm not mentioning names I will mention them and I will mention their husband tí Wasiu máa bá sùn tó dẹ̀ tó máa tí ọ̀rẹ́ ìyàwó ẹ̀ máa jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ máa bá gun ọ̀sùn tó dẹ̀ máa bá yọ ọkùnrin yẹn jẹ́ so it's not a new story tẹ́ bá ṣe ń gbọ́ àbí tó máa lọ gbé àwọn kan wá okay o to come and defend Wasiu that other people tó wà nínú ilé wọn challenge mo kọ́kọ́ fẹ́ fún wọn ni pé ẹ so fún àwọn people yẹn please tell those people who coming coming now coming out to defend Wasiu that they are okay at the back of um, working for Wasiu that they are okay, comf I mean comfortable. They should, they should show the house okay they should show their houses those building tí wọ́n kọ́ ilé tí wọ́n kọ́ yẹn kó fi wọ́n wá kó dẹ̀ tún ṣe kí ni kó fi ìyàwó àti àwọn ọmọ wọn wọ́n wá èyí tó bá mari èyí tó bá ti mari nínú wọn àbí tó dẹ̀ ti ń gbé pẹ̀lú ìyàwó ẹ̀ kó fi ìyàwó àti àwọn ọmọ wọn kó fi wọ́n wá ìyẹn little things mo fẹ́ sọ irọ́ wọn pọ̀ ọ̀dọ̀ wọn bí wọn dáadáa ìyálàjà wọn wọn bí wọn re kán má sọ̀rọ̀ but àwọn tó ti gbàgbà ọ̀jẹ̀ tó dẹ̀ ti jẹ́ pé wọ́n ti ṣàyà gbangba ẹ̀rù ò bà wọ́n mọ́ ṣó ti yẹ yín tẹ́ bá wo gbogbo ojú àwọn tó sọ̀rọ̀ yẹn ojú wọn gbùgbùgbùn bí ọ̀nà tọ́kìn sí Ìjẹ̀bú Òde ó ti yé yín láti Ìkòròdú sí Àgbọ̀wá dé Ìkòròdú dé Ìjẹ̀bú Òde lọ́hùn you understand me so bójú wọn ṣe rí nìyẹn ṣé wá rí second thing tí mo fẹ́ sọ máà tí wọ́n pè ní um, gbogbo yín tẹ́ bá street account mi kí Ọlọ́run kó fi kó ọmọdọ́ yín wò gbogbo ẹnikẹ́ni ṣe ẹni tẹ́ bá sọ pé torí ọmọ mi wà ní ẹ̀jà mo bá o mo máa sọ lórí chat yìí i'm going to talk anybody that restrict my account may almighty god destroy you may anybody that want to destroy my page that want to restrict my page may almighty god destroy you may god be angry over for I mean, against you may the anger of god fall upon you and rest upon you ẹnikẹ́ni tó bá wà lórí show tó wà lórí platform mi tó ń flag show mi ẹ ní jèrè àṣírí yín ò ní bò mo ti pe i call EFCC on this phone on this chat i called um, Ogun State Command that is Ogun State Commissioner of Police okay number one mi ò fẹ́ fọ̀ pọ́pọ́lọpọ́lọpọ́lọ Ogun State mo máa pe ní kéékèèké Ogun State Commissioner of Police àwọn tí wọ́n mú níjọ́ yẹn tí wọ́n ní wọ́n mú níbi ọ̀nà Àwórì àǹkó bẹ́yẹn lọ́nà Ọ̀tà ń gbogbo bẹ́yẹn tí wọ́n náà ti ń bẹ́ orí yẹn ó ní àwọn kan tí ó máa ń ṣòro lé tó máa jẹ́ babaláwo tó wà lọ́nà bẹ̀yẹn kẹ́wọ́ ọ̀nà máa ń play fún wọn gbogbo àwọn tó ń gé orí yẹn ṣàbẹ̀ pé mo sọ pé kẹ́ wo àkáǹtì wọn dáadáa ẹ mọ́ra mi mo sọ pé kẹ́ wo gbogbo fóònù wọn dáadáa investigate them don't pardon anybody okay irú bàbá yẹn náà tí ọkùnrin tó jáde tó wá sọ̀rọ̀ nípa Wàsíù yẹn pé ẹ níbẹ̀ wọ́n gbé òun lọ sílé babaláwo yẹn ní kòun àwọn kan jáde wọ́n nírọ́ ni ẹ bàwọ̀gá wọn ò sọ fáwọn orí káwọn lọ lé babaláwo babalá òun ni wọ́n pa bàbá láìrọ́ emi lọ́jọ́ tí mo wọnú le k1 lórí table nínú yàrá bíi tí níjọ́ tí mo kọ́kọ́ wọnú yàrá kan níbẹ̀ yẹn orí tébù ẹ̀ báyìí ìwé ògùn ó ṣe gba k1 tó máa ń po ògùn pọ̀ k1 o tún máa ń ṣe ògùn fúnra you don't know ni ìjọ yẹn in fact ó lọ play ni ibì kan ibi tó ti wá play yẹn àwọn ọba pọ̀ ń bẹ̀ ó dárúkọ ọba mistake ni ọba kan fún ní iṣẹ́ náà ó kọ sórí ìwé kì í ṣe àwọn ọba ilé àwọn ilé àwọn ilé yìí kì í ṣe àwọn ọba kéékèèké yẹn àwọn ọba kéékèèké tó ń fi sípò lálàyẹ o no àwọn ọba ó dọba yẹn ó dẹ̀ pé ó lọ play fún kan so kì í ṣe lẹ́kọ̀ọ́ wọ́n wá fún ní iṣẹ́ yẹn fresh one ó dẹ̀ kọ orúkọ ọba yẹn sórí ẹ̀ báyìí eléèmí ò sọ rí ó dẹ̀ kọ gbogbo iṣẹ́ tó ń fún ní ọjọ́ náà sí orí ẹ̀ báyìí sí abẹ́ sínú ìwé ẹ̀mí bí sheet of paper báyìí ó gbé sórí table Ni ẹ̀gbẹ́ table yẹn e perfume perfume kéékèèké ẹ mọ àwọn perfume tó máa ń tò tó máa ń duty free yẹn So ma jẹ́ kéékèèké tó máa tò papọ̀ kéékèèké kéékèèké báyìí so ó wà lẹ́gbẹ̀ẹ́ ṣó ti yẹyin in fact ni ojo yẹn my perfume because my perfume boko wa wá wípé òkè àwọn perfume kekeke yẹn ṣe mo. ó ní different different different different kìíní wọ́n ní òkè check in mú kan nínú perfume yẹn very small kì í ṣe irú perfume báyìí o ẹ mọ àwọn kéékèèké sponsor god bless you see something like this àwọn kéékèèké tó máa ń tòpọ̀ yẹn tó tò sínú kínní ó gbé sẹ́gbẹ́ bá ó gbé sórí kínní yẹn so but i will um, because èmi mo kàn bílì pé we know that is a ẹgbẹ̀jì ni wàsí ìṣẹ̀gbẹ̀jì ológun kan we it's, not a new thing like eh, kéèyàn sọ pé àwọn èèyàn kan sọ pé eh, wàsí òkìṣẹ́ ògo is a muslim wàsí is a pagan wàsí is not a muslim Wàsíù aláwo Wàsíù gbogbo nǹkan tó ń ṣe fáwọn èèyàn yẹn tó fi ń dèèyàn mọ́lẹ̀ tó yẹ kò ń ṣeṣẹ́ mùsùlùmí kò ń ṣeṣẹ́ àlùjọ̀nú gan iṣẹ́ àwọn spirit i mean evil occultic power olólo okay so àwọn tó sọ pé ẹ̀wọ̀n sọ̀rọ̀ pé ṣé muslim ni Wàsíù ni àbí kìnnìkan ni Wàsíù tó máa ń sọ bàtẹ́ lọ sórí sí orí stage but wasis is a is a pagan that's that one is kì í ṣe kì í ṣe ogogogo ìyẹn ò ṣe story ìyẹn ò ṣe story nobody should come and tell us ah, ọjọ́ táwọn ọ̀gá wọn ti bẹ̀rẹ̀ sí wọn o àwọn ń kọ́ o ọ̀gá wọn o ẹ kò kì í ṣe aláwo ọ̀gá wọn ní ìsẹ́yìn ní ọjọ́ yẹn mi ò mọ̀ pé àwọn aláwo ló ń ṣe kinní fún ó ti yẹ yín Wàsíù sọ ṣáàtì kan ó ní gbogbo street ilẹ̀ Yorùbá ó ní gbogbo ẹ̀ ló mọ̀ ó mọ̀ wọ́n fún kinní the horrible things that is happening in ilẹ̀ Yorùbá ní ọjọ́ yẹn tẹ́yìn bá tó bá ń sọ̀rọ̀ people who don't know him they just believe that he's talking To bá ti ṣáyó he talk ó lóun jẹ́ ó lóun ni king of boys Ni gbogbo ilẹ̀ Yorùbá yẹn ó ní kò sí street tóun mọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá kò ń ṣe street kò ń ṣe pé lọ play ní street ṣèbí tí wọn bá fẹ́ lọ play nínú kan máa play lórí field àbí kò play lórí hall bó tún sọ ní street what is evil okay àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn náà evil ni wọ́n ilé tí wọ́n ní wọ́n kọ́ yẹn kan máa gbé wọn jáde ilé wọ̀nyẹn tí àwọn ọmọọṣẹ́ wà tí ò kọ́ let them be showing us àti àwọn ìyàwó wọn bọ̀bọ̀ tó kú yẹn joel kò ralẹ̀ kò kọ́ ilé ìyàwó gangan tó fẹ́ tó jẹ́ ìyàwó ẹ̀ ẹlòmíì ló ń tọ́jú ẹ̀ kò ń ṣòun kò fẹ́ mọ́ kò ní ìyàwó wọn fẹ́ kí n sọ̀rọ̀ orí ẹni tó ń pè mí yẹn orí yín burú tẹ bá pè mí ṣeré tẹ jẹ́ pé kàn ń pè mí ṣeré ni orí yín burú. so in tí mo fẹ́ sọ rèé nísẹ̀yìn yẹn wọ́n aláwo ló lọ ṣeré fún ní ọjọ́ náà nísẹ̀yìn aláwo ló lọ ṣeré fún. bó ṣe pè mí tó ní kí n máa bọ̀ pé kó gbóúnjẹ wá fóun mi ò mọ nǹkan tó sọ fáwọn aláwo níjọ́ náà pé kó ṣe fún mi mi ò mi ò lọ sáà gbogbo àwọn tó ṣe nǹkan níjẹ́ aláwo ẹnìkan tún wá wọn ló wá ṣe ifá wàsíù ló play láti ṣamẹ́ríkà ló ti wáyé ní ti ìsàlẹ̀ lọ́hùn kí ni wọ́n porúkọ ẹ̀ kò ní tá abẹ́ni tó bá porí mi níbi ẹni bá porí ọmọ mi níbi kí ṣọ̀gbọ̀n pa ẹ́ kí ilẹ̀ kó gbé ẹ̀mí láìpẹ́ ọjọ́ ẹni bá pẹ́ ẹbí pọ̀ lórí èmi àtọmọ mi ó yá kó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ pa gbogbo tó bá dáwọ́lé ibi tó bá ṣe tó bá pè kó dà lórí let me tell you k1 ibi ẹ̀ dàlẹ́ lórí ó ti ń dàlẹ́ ó tiẹ̀ ti dàlẹ́ ó dàlẹ́ lórí tipẹ́tipẹ́ you only manage it to tó dẹ̀ àwọn tó fi rọra this time around ọ̀run máa tún wá kó bá wọn ọ̀run máa tún tú ìdí wọn síta àwọn tó support yẹ tí wọ́n gbọ́ pé a ti ń sọ̀rọ̀ orí bíbá láti jọ láti jọ ti pẹ́ tí wọ́n sọ pé pé nǹkan tó ń ṣe ò dáa wàá rí pé tiwọn náà ń bá wọn a anybody a dẹ̀ ní sọ̀rọ̀ fún anybody a ní sọ anything but a máa máa wòran àwọn to bá ti súnmọ́ ẹ tí wọ́n support ẹ fún iṣẹ́ burúkú tó ń ṣe gbogbo ìka ẹ̀ṣẹ̀ tán bá ti ń dá Ọlọ́run ní fẹ́ ṣe èèyàn jì wọ́n àṣírí wọn máa tú síta gbangba àwọn tó túmọ̀ ẹ̀ ń sìn àṣírí wọn tú síta gbangba ọ̀run torí pé wọ́n bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ wọ́n tẹ̀ náà tún máa bo ẹ̀ṣẹ̀ tiẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọn ò ní kò ní ṣe bò tiẹ̀ gan kò ṣe bò kò ṣe bò. now èyí tó wà ní orúkọ bàbá yẹn sọ pé aláwo kan wà bí tó ń gbé wọn lọ bàbá yẹn fẹ́ sọ̀rọ̀ kò tí ì sọ̀rọ̀ gan ó ní wọ́n gbé òun lọ́bẹ̀ òun náà di ojú wọ́n gbé kinní kan léun lórí wọ́n ní kó máa gbàdúrà ń bẹ̀ yẹn wọ́n á sọ fún náà pé kó má ṣe pé fáwọn ọ̀tá ẹ̀ ó nígbà tó wá ń sọ̀kan nínú sínú òun ṣótiyé ó lóun ju kinní yẹn lu èṣù ẹni yẹn ó ní ọ̀rẹ́ ẹ̀ ni ó ní wọ́n máa ń play fún Wàsíù máa ń play fún every year tó bá ti fẹ́ ṣe ifá ẹ̀ wọ́n ti sọ fẹ́mi rí kẹ́mi lọ síbẹ̀ wọ́n ní kí n lọ bẹ̀ kí n lọ bẹ̀ Joel kó má bàa mi ó ní àwọn tó máa ń bá sọ̀rọ̀ nìyẹn ó ní tí bá ti lọ bẹ̀ tí bá ti kúnlẹ̀ láàrin gbogbo wọn yẹn ó ní àwọn ló máa ń bá sọ̀rọ̀ tó máa ń gbọ́ ó ní kò sẹ́ni tó máa ń bá tún bá sọ̀rọ̀ gbàyẹ òun ò dárúkọ fún mi pé aṣáájú nìkan ló lè bá sọ̀rọ̀ ṣé mo pé mo sọ pé nìkan náà tún sọ fún mi pé aṣáájú nìkan ló tún lè bá sọ̀rọ̀ gbogbo àwọn tó ń sọ pé ó lè bá sọ̀rọ̀ ńgbà yẹn gbogbo wọn pátápátá là ń try láti get ó ti yẹ yín bẹ́yẹn mo tún lọ bá ẹnìkan tó ní tí ń gbà yẹn gbà tí a ń bọ̀ dédé tó di gọ́vnà ó pẹ̀lú nǹkan tí mo fi speak fáńbọ̀dé So, sọ pé tí n bá ti rí àǹbọ̀dé àǹbọ̀dé ń kọ́ mu tó kó tíjọ́ ọmọ ẹ̀pẹ́ pé á gbé mi wọ́n á jẹ́ kí n rí aṣáájú pé wọ́n bá hmm, wọ́n lè sọ fún aṣáájú pé tó bá ti sọ fún aṣáájú pé aṣáájú tó lè bá sọ̀rọ̀ wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn báyìí Wàsíù wọ́n ní kò ní fẹ́ni yẹn sí àbí tó bá lóhùn àbí tó bá pa everybody know him that they kill people it's not a it's not a joke it destroy people okay ẹni yẹn ó wà ní Sango Ọ̀tà tẹ́ni yẹn dárúkọ yẹn Ogun State Command Ogun State Police Command Commissioner ẹ fún wọn ní ọ̀dà kún ọ́ sẹ́ẹ̀kì ọkùnrin yẹn because níbi Ogun State níbi ọ̀tà tó ń sọ yẹn a lot of ritualists a lot of cultism I mean a lot of atrocity ló ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ẹ wo ẹnìkan ṣoṣo tó jẹ́ ọmọdé lára wọn tó jẹ́ aláwo yẹn ó pa èèyàn fort èmi èèyàn mẹ́wàá ni wọ́n rí báàgì tí wọ́n rí nìyẹn o báàgì tí wọ́n rí nìyẹn o láàrin oṣù bíi méjì mo dẹ̀ sọ níjọ́ yẹn pé gbogbo nọ́mbà tó bá ti wà lórí nọ́mbà àwọn ọmọ yẹn tó sọ pé ó ti o àwọn kọ́sítọ́mà wọn ni wọ́n kàn ń wá oògùn inú rírun ní wọ́n wára irọ́ ni wọ́n pa wọn ò lọ́rọ̀ oògùn inú rírun ní ọ̀dọ̀ babaláwo wọn ò kí ń ra oògùn inú rírun bẹ́ẹ̀ oògùn kan pa kádàrádà kan sọ pé ó fẹ́ ṣògùn ó fẹ́ ṣe bá yé èèyàn jẹ́ ni wọ́n máa lọ ṣe ó ti yẹn ẹ lọ investigate gbogbo àwọn tó bá ti ń play fún tó ń ṣe kíní yẹn bẹ́ẹ̀ mo sọ fún yín ni ó wà ní sango ọ̀tà ńbẹ ibẹ̀ ní máa yẹn sọ pé wọ́n gbé òun lọ ibẹ̀ yẹn ó máa lájàlẹ̀ yẹ́ ẹ oníwà sísẹ̀pọ̀ ọ̀rọ̀ àjálẹ̀ yẹn ní gbogbo ṣe dàbò mí gbẹnukó bẹ̀ gbẹnukó bẹ̀ gbẹnukó bẹ̀ kò ń ṣe epo ni wọ́n ń jí kó wo mi kò sẹ́ni tó lè jáde kó sọ̀rọ̀ nínú àwọn yẹn ṣé tí bọ̀bọ̀ yìí àyàn àyàn kúnlé àbí kí ló porúkọ ẹ̀ tó bá sọ̀rọ̀ nísìn ètò ti soro ń jọ́sìn kọ́ tó ń pè ní Gbajabiamila gbàjà tó wà lẹ́yìn ẹ̀ gbàjà tó wà lẹ́yìn ẹ̀ mo mọ̀ dáadáa ni gbàjà tó wà lẹ́yìn ẹ̀ yẹn fámìlì náà ló jẹ́ sí Gbajabiamila tó jẹ́ eh, fọ́mà kínní sọtiyẹyìn ìyẹn ti wà lamẹ́ríkà sí máa yẹn wà lamẹ́ríkà níjọ́ tí wàá sì sọ pé òun ò mọ̀ mí ìyẹn sọ pé ìyẹn sọ fún ìyẹn eh, kí lorúkọ bọ̀bọ̀ yìí ṣàṣàǹtì tó kú kó má pè mí mọ́ ó sọ nígbà yẹn pé ah, pé ẹnìkan wà lamẹ́ríkà pé ó pè òun kó sọ pé apá òun jọ sọ̀rọ̀ dáadáa pé ó sọ pé ah, kò mọ tó bọ́lá pé ó surprise òun gbà tó ṣe interview pé òun ò mọ ah. tó bọ́lá pé à pé tí mọ Auto Bola bá dé òun ló máa lọ gbé nínú lẹ́ni yẹn máa wá escort mi pẹ̀lú àwọn ọlọ́pàá mi ló máa escort mi wọlé kí ni Wàsíù kí ni báyẹn sọ nípa Wàsíù ọjọ́ tó ti sin Wàsíù kò mú kankan kúrò mẹ́ẹ̀ ó gba visa Amẹ́ríkà Wàsíù ń sọ pé kí gàjí lọ da kí lorúkọ ẹ̀ tíì àbí kọfí sí kó má bàa lè lọ sí los america pitch ami, mean owó tó fi ra tíkẹ́ẹ̀tì los america ó pẹ̀lú owó nǹkan tó dìjà láàrin òun àti ambode tó fi sọ pé ambode máa lọ ni because obìnrin pé ẹran tó bá ti so mọ́lẹ̀ kò sẹ́ni tó gbúdọ̀ tú ẹni tó bá ti tú ó máa ba pàríyà ènìyàn jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti sọ sórí yẹn rí ó tú ẹnìkan tó jẹ́ bíi pa ambode ṣó ti yẹ yín gbà yẹn òun ni máa yẹn lọ bá ṣó ti yẹ yín Bímbọ́ jọ ọmọ Èkó ló wá sọ pé òun máa gba American visa pé òun dẹ̀ ti sọ fọ́gá òun kò dáhùn lóhùn pé ló tún wá bọ́n ṣe máa gbà lọ́wọ́ òun tó máa da kọfí sí ìyẹn wá sọ fún pé kó wá ìyẹn ló ra tíkẹ́ẹ̀tì fún tó tún wá fún two thousand dollar pé kó máa lọ sí America tó fi lọ sí America yẹn ìyẹn ò ní ká kò ní go ẹ tún lọ bèrè ṣérọ ni àbótọ́ ṣé ìyẹn náà purọ́ tẹ́lẹ̀ bá purọ́ ṣé ìyẹn náà purọ́ Joel tó kú tó purọ́ a lot of them àwọn tó já pa tán sá lọ sí London ṣé ẹ̀yin ẹ̀dá ni wọ́n já kúrò lẹ́yìn àbí ta ni òmìnira máa ní láì kó máa lọ kó máa bọ̀ àwọn tó jápa yẹn máa sọ pé táwọn bá jókòó sẹ́yìn ẹ̀ àwọn màá ní rí nǹkan kan o ẹ jẹ́ ká kọ́kọ́ jápa ló ká lọ wá ṣe é ṣe tá a bá ti rówó ká wá padà á máa tún lọ bẹ̀bẹ̀ wọ́n ṣe sọ pé wọ́n máa padà wá sílé yẹn ó ní ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yẹn àyàn ṣe kinní kan sọ pé tí wọ́n bá ti lọ́ máa padà wá bẹ́ẹ̀ ni ó máa ń pè wọ́n ni Wasiu believe pé ẹni tóun bá fi sílẹ̀ tóun bá ti fi Wasiu burú gan Wasiu is an uncotic person I tell you To kò sí hatred mi ò hate o but me in love me in the bible me in the bible ṣeré is evil ọlọ́run ló yọ mí agbami òkun tó tì mí sí ọwọ́ wàsíù ọwọ́ wàsíù ni oríṣiríṣi ọwọ́ burúkú tó ti rán jáde turn everybody against you when he's fighting you you have to go you have to finish you have to die that is it wàsíù kò lè rẹ́ mi ṣe ní anything kò dẹ̀ lè ráwọn mi ṣe lẹ́yìn tẹ̀ but àwọn babaláwo ẹ̀yẹn ọmọ tó mú lógùn state yẹn mi ì ló mọ̀ rí o ṣùgbọ́n máa mọ̀ babaláwo ọmọ tí wọ́n mú ní Ògùn state tán mú níbi Ṣàngó Ọ̀tà tán ló kó orí tó pa èèyàn bíi mẹ́wàá lẹ́nu mẹ́ta tán kó wèrè adé orí ìwèrè sórí ẹ wò dáadáa ó máa mọ àwọn tí Wàsíù ń ṣeré fún yẹn bẹ́ẹ̀ ni mo sọ gúrùpù náà because ẹgbẹ́ aláwo náà náà fi jẹ Ọ̀tà náà dẹ̀ ní ibi náà ti mú wọn yẹn Ọ̀tà ni wọ́n ti mú wọn torí àwọn ọmọ máa sọ pé wọn ò jẹ́wọ́ Ogun State Command Ogun State Commissioner of Police ẹ wá nǹkan kan ṣe sí ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà àti ẹ̀yin kí lorúkọ yín ehm, Interpol I'm sorry to say this IGP ẹ̀yin lẹ ń kọ̀ọ̀tún gbogbo ọlọ́pàá Nàìjíríà bọ̀dá ẹgbẹ́ tó kù ẹ kú iṣẹ́ sà God bless all of us àníṣòfò àníṣòfò ọmọ mo fẹ́ sọ fún yín sà ẹjọ́ ǹjọ́ possible kí gbogbo fóònù tí wà sí ti lò tẹ́lẹ̀ kán lè kán lè kán lè ṣiṣẹ́ lé lórí contract ẹ̀ ṣó possible sà àbẹ̀rù ẹ̀ ń báyìí iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ àbí kí n mú jáde lára fóònù tó ń lò tẹ́lẹ̀ this phone number ó ti pẹ́ gan at least ó ti pẹ́ mi wàá lè sọ bóyá ó ń lò mọ́ sí o ọdún ó sì ń lò tó mo tó fi òun ló máa fi ń polówó bọ̀ tó ti wá ní another special number ṣé kí n mú jáde ṣé kí n sọ ṣé kí n mú yẹn jáde ẹ mọ̀ gan ẹni nọ́mbà wá sí lọ́wọ́ ṣó possible kí interpol kẹ track gbogbo nǹkan tí wàá ti ṣe lórí fóònù ẹ ṣó possible for safety náà ni o of Nigeria ṣé mọ̀ pé ẹ ní kankan fún mi ní ẹ fún mi lówó ẹ bìlí pé àwọn èèyàn bìlí pé wọn ò ní fún ẹ lówó a máa máa fún ẹ ní star kan náà ni ṣó ti yẹ yín ṣé mọ̀ pé wàá sí ìjàmílẹ wọn jà mí lólè a mọ̀ pé gbogbo ìta ń sọ ń gbà mí náà O máa ń bí ẹ̀yin ọlọ́pàá mi nínú torí pé ẹ máa wò pé wáì tó fi èèyàn wọ́n ti jà mí lólè wọ́n tún ja o ẹ̀mí èèyàn bàbá ó ní bàbá ọmọ mi ni wọ́n pa sí ó ti yẹyìn lẹ́yìn tí wọ́n jí mi lówó tán tí wọ́n tún jí bàbá ọmọ lówó wọ́n tún wá ń fìyà jẹ mi wọ́n tún rán ọwọ́ kọ́wọ́ sí ìlú Canada ati gbogbo wọn no surrender no retreat no surrender Ben, anybody say dẹ̀ sẹ́ pò ń fẹ́ pa mí gbogbo ọmọ tó bá bí lọ máa ṣòfò dànù lójú ẹ ẹni bá lọ máa pọ ọmọ mi gbogbo ẹni tí nǹkan ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ní láyé gbogbo ẹ̀pá ló máa ṣòfò lójú ẹ̀mí ẹ̀. ǹjẹ́ ó possible kẹ́ bá wa investigate wá sí ṣó wá ó bigger than the whole Nigeria ni ṣe bí àwọn èèyàn máa ní Auto Bola máa ń borúkọ ẹ̀ jẹ́ àní gbàjà kan tó ń ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ kò ń ṣe gbàjà bí àmìlà fẹ́mi gbàjà bí àmìlà o but family ni wọ́n kò ṣe fẹ́ mi gbàjà bí àmìlà o bọ̀ gbàjà bí àmìlà nìyẹn náà ó wà lẹ́yìn Wàsíù amẹ́ríkà ló wà báyìí kó tó lọ sí amẹ́ríkà ó tọrọ owó pa àbí nǹkan kan bí amọ̀dé ló sanwó fún gbà yìí ó pẹ̀lú nǹkan tó fi bá ń bọ̀dé fa wèrè bìkọ́ sóbì lè pé wọ́n tú ẹran tóun ẹran tóun bá ti dè wọn ò gbúdọ̀ tú bí Wàsíù ṣe jẹ o ṣé ẹni tó bá jẹ́ mùsùlùmí máa ṣe bẹ́ẹ̀ abẹ́ni tó bá mọ Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ọ̀nkọ́tìkẹ́ntẹ́sù ti wà nú ẹ̀ tó gbéṣù mẹ́ tó ń fúnra rẹ̀ ti di èṣù tó máa yé yèyé ó ló máa ń ṣerú kan bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá wa investigate ẹ ẹ kò ṣe é after ọṣẹ wọn fún mi lówó ẹ ṣáà rí i pé wọn ń fi àjẹ mi dáadáa mo gbà á bọ̀tí nǹkan tí bá béèrè ẹ bá mi ṣe tẹ bá ṣe ó dẹ̀ máa ṣe yín láǹfààní náà ẹ break record ẹ break record èwo ni gan nílẹ̀ Yorùbá tí ẹnìkan ẹ wojú ọmọ yẹn ṣíṣí ní tó lòun ṣe iṣẹ́ aláwo edidi èèyàn mẹ́wàá ni wọ́n ń pa èèyàn ta ẹran èèyàn ṣìpù ju màálù lọ wọ́n ní wọ́n gba one sixty thousand wọ́n ta màálù wá sí ń ta màálù tiẹ̀ nígbà tí mo polówó màálù fún gbà yẹn ó lò máa ń ta five hundred nígbà yẹn tó ti di one million plus wà màálù ti wá sí o èèyàn ó ṣìpù ju màálù wá sí o lọ. wọ́n máa ní wọ́n hètì ẹni ṣóun láìkè mi ni ṣóun láìkè mi ni ló máa dí pẹ̀lú mi to that extent ó ń jalè Wàsíù ń ṣe gbogbo nǹkan burúkú anybody bínú that's your cup of tea Ogun State Command lẹ́ǹkan sí ẹni tí Wàsíù máa ń agbógbó àwọn aláwo tí Wàsíù máa lọ ń ṣọdún fá fún ní ọ̀nà tàyẹn Muslim name báyìí ni ọkùnrin yẹn fẹ́ dárúkọ ẹ̀ ẹ bọ́ọ̀sì ẹ̀ tẹ bá wo orí fóònù ọba bọ̀bọ̀ tó lọ yẹn tẹ mú tó ti pa èèyàn mẹ́wàá yẹn tó ti forí àwọn èèyàn gún ọṣẹ oríṣiríṣi ẹ bá rí nọ́mbà ẹ máa rí nọ́mbà àwọn tó súnmọ́ wọn tẹ bá wo nọ́mbà bọ̀bọ́ yẹn dáadáa wọ́n máa ní wọ́n wá ra nǹkan bẹ́ẹ̀ ni ẹ investigate wọn mi ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yẹn púpọ̀ mr ẹgbẹ́ tó kù ẹ bá wa investigate i mean ẹ bọ̀ sí Wàsíù ẹ bọ̀ sí wọn mo gbé píchọ̀ kan sókè mẹ́yẹn àwọn èèyàn mà wọ́n mà ẹ mọ̀ gbogbo wọn ni wọ́n nọwọ́ gbogbo àwọn èèyàn burúkú ni wọ́n nọwọ́ lórí oríṣiríṣi lórí mi Ati sí ọmọ mi àti ìyàtọ̀ ti fi jẹ́ ọmọ mi yẹn I will continue the any iṣẹ́ tí n bá ti ń ṣe lórí bí I will continue to do it anybody that against me is a terrorist anybody that come against me come against my daughter the person is a killer is enemy of any country èmi tí mò ń sọ̀rọ̀ yìí Wàsíù bó ṣe mú ọmọ mi ṣé mo pé mo sọ story kan ní àná ọjọ́ tó kọ́kọ́ rí ọmọ mi báyìí ó ní òní regret having me as your stepfather kì í ṣe epo fẹ́fẹ́ mi o ó tàn mí ó dẹ̀ sọ fún ọmọ mi jọ yẹn ó ní ká jọjọ máa ṣe business ọmọ mi délé ń jọ yẹn ó lóun fẹ́ bẹ̀rẹ̀ business tòun wàsíù sọ fún mi lójú mi sódà mi ní sọ pé mi ara ò ní fún mi pé òun mọ̀ ń pa ẹ̀ ó lo ọjọ́ yẹn ìgbà tó yá tí ó ti bẹ̀rẹ̀ sí gbéná ogun tó gbé ogun tì mí dáadáa lára ọmọ tó gbé tó ní kó máa gbé mi káàkiri efele ó sọ ó ní ah torí ó ti rí pé wọ́n dà mí láàmú gan kò kàn sọ fún mi bíi pé ó ṣàánú mi ò bọ̀ tánú mi tún ṣe ó ní kí ló dé tí aláàjì máa fẹ́ obìnrin tó tó bẹ̀rẹ̀ máa bá wọn sùn á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa dà wọ́n láàmú á dẹ̀ máa ṣìkà fún wọn á ṣìkà fún wọn mo ti sọ́rí wàsíù sọ fún mi pé òun lọ play fún ọgbàrá o i mean òun lọ play fún àwọn alákìjà o lọ́jọ́ yẹn o ó wá sọ fún ọmọ mi first day tó rọ́mọ mi ó ní òun mọ́ kan Oh, you regret having me as your stepfather ẹ̀wọ́ àti ìyá ẹ̀ máa ṣe business meanwhile mò ń send mọ́tò sí Ìjẹ̀bú-Òde ọmọ mi ni mo fi ni mo ní kó bá mi head ibẹ̀ ọmọ mi wá ní kémi máa send mọ́tò sí Nàìjíríà bàbá ọmọ mi ó tún like ọmọ mi bàbá ọmọ mi tí ò ń ṣe bàbá Ṣọlá ó tún like Ṣọlá ó fi inú hàn débi pé ó lọ́ọ̀bẹ̀ tó jẹ́ pé a gbé mọ́tò fún aṣegbó nǹkan fún Wàsíù sọ fún pé oh, you no regret having me as your stepfather ò ń ni ó ní ọmọ kan ìwà àtìyá ẹ̀jọ̀jọ̀ máa ṣiṣẹ́ papọ̀ ó tún fi alákìjà ó tún fi wọ́n ṣe sample pé òun lọ play fún wọn lọ́jọ́ yẹn ọjọ́ yẹn adélé bá ọmọ mi dẹ̀ sọ pé òun fẹ́ pínyà òun fẹ́ lọ ní complaint òun òun nídìí how many million jọ yẹn lọ́hùn. ìgbà tó máa dìdájí kéwọ́n ń pè mí wọ́n ní òkè no problem tó bá ti jẹ́ pé olófẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ mi ò ní sẹ́ndì mọ́tò mi wá sí nàìjíríà ní ẹ̀ tó bá dẹ̀ máa sẹ́ndì ẹ̀ mo lè ta mọ́tò mi without my son I've been in the business before before kó tó di pé ó tiẹ̀ mọ̀ pé mo mo wà into the business mo dẹ̀ ó dẹ̀ díjọ́ kejì ní ìdájí kùtùkùtù Wàsíù dẹ̀ pè mí pé ọmọ ẹ pé ọmọ ẹ pé ọmọ ẹ kó bẹ̀ kú pé ọmọ ẹ pé ọmọ ẹ pé ọmọ ẹ pé ọmọ ẹ mo ní pé ọmọ ẹ kí n fẹ́ pọ ọmọ mi fún ó dẹ̀ cut phone mo dẹ̀ pé padà kò gbé call mọ́ mo pè Wàsíù tó five times kò gbé gbọ́ mo send message kò reply torí bó ṣe sọ fún mi pé kí n pe ọmọ mi yẹn mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ pé jọ fọ kí ni kí n pe ọmọ mi kí n dẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kémi má bàa kò tètè yé mi o honestly speaking sọmi ìnífura sí mo wá wí pé mọ́mì mi náà ní kí n bẹ̀ mo ní kí ni mo ṣe nǹkan kan fún ọmọ mi ni bọ̀ torí pé wọ́n jọjọ wà nínú iṣẹ́ ni mo wá sọ fún ọmọ mi jọ yẹn mo ti sọ fún pé kó wá kó mọ́tò bó ṣe bí wàásù ṣe pè mí tọ́ báyìí kò pẹ́ o kò ju mi some minutes o òun náà kàn pè mí ni ipò òun bọ̀ òun ti fẹ́ wọ́n àwọn bọ̀ ìsìn máa kó mọ́tò yẹn torí mo ti sọ pé wá kó mọ́tò mẹ́ta nínú mọ́tò márùn tó wà lọ́wọ́ mi gbà ní nàìjíríà ó lóun ti gbọ́ bó ṣe wá pè mí bó náà ṣe pè mí náà pé òun ti fẹ́ máa bọ̀ òun fẹ́ kó mọ́tò mo ní mọ́tò wo ni kò ní mo ní mọ́tò wo ni mo ní kò ní possible torí mo kàn sense pé something is fishy but tó ń fish yẹn gangan kò yé mi wàsíù fi aṣọ bojú ó dẹ̀ ń dààmú mi ó dẹ̀ gba gbogbo owó mi gbogbo àwọn tó bá rajà lọ́wọ́ mi tí bá máa jẹ two hundred thousand bẹ́ẹ̀ wọ́n claim eight hundred thousand lórí ẹ̀ wọ́n dẹ̀ máa sọ pé àwọn kan pariwo mú wọn wọ́n ní eight hundred thousand yẹn làwọn fẹ́ gbà one million ní nǹkan tẹ́mi máa jẹ èrè five hundred bóyá mo máa jèrè ó pọ̀ jù máa jèrè bóyá three hundred five hundred àwọn máa bèrè one million àti èrè mi àtọ́jú owó yẹn wọ́n ti gbà lọ Wàsíù ló wà behind it. mo ti sọ lánàá bí gàjí náà bọ́ ṣe ṣe fún bàbá ọmọ mi títí títí títí tó tún wá gbẹ̀mí ẹ̀ lé lórí tó bá gbẹ̀mí ẹ̀ ń sẹ́ a máa sọ pé the deal have been done we can we can start again no mi ò sọ pé mo fẹ́ sọ you can start again but tó bá ń ṣe ìkà fún ẹ tó máa tún pa ẹ lé lórí á wá jókòó sórí social media á máa lọ lu àwọn girls kò sí ìyá láyé ẹni tó lè lò kò sí gbogbo bẹ́ẹ̀ ṣe lè control account mi kẹ́ bá ṣe pé ẹ pọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lẹ máa ṣe tẹ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lẹ máa tẹ́ bẹ́ẹ̀ bá ṣe wò pé sharing platform mi kò sí ìrànlọ́wọ́ ẹ̀ you want to discourage me you will see àti gbogbo àwọn tó bínú pé mò ń sọ tòótọ́ ọ̀rọ̀ the Lord will judge you when it is time gbogbo yín tẹ́ bá bínú sí mi pé mò ń sọ tòótọ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó hàn tì mí tí wọ́n fi dààmú ayé mi tó dààmú ọmọ mi kékeré my daughter was six years six years nígbà tí mo promote my life àti tó pé six years my daughter is going to be twenty you know how many years this anybody that support Wasiu to fight me continuously like this that support those who are fighting me play with me and my daughter ọmọ yín ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ Wàsíù gba ọmọ mi wọ́n wọnú game yẹn wọ́n gba ọmọ mi wọ́n fi nà mí seriously lord then wọ́n sọ kí n tó máa continue mo fẹ́ dọ́ ọ̀dọ̀ wá sí mo fẹ́ dọ́dọ̀ mo se sáré dọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù wọ́n lè ní ní ẹ̀sà bọ́ọ̀dù birthday mo wá rí ògògó Táíwò ògògó mo rí pé ó lọ ṣe happy birthday fún àgbàyà ni Táíwò Ògògó ẹni bá rí kó sọ fún ó lè dẹ̀ ní Táíwò Ògògó ó pè ní mọ́mí ẹ̀ ṣẹ́ mọ́mí ẹ̀ ni ó lè ní ẹ̀nà torí pé ó máa fún ẹ lọ́wọ́ ṣẹ́jù tó ń fún yín yẹn òun ni ló ṣe ń pè mọ́mí ẹ̀ happy birthday mọ́mí ẹ̀ ẹ àná ètò tó wà lórí Esabod bí ọmọ Esabod ṣe síwín tọ́mọ ẹja wèrè kú kọ́lọ̀ ń jẹ́ kànáà ti yẹn fò wá sórí ẹ̀ ẹ̀yọ́ lórí burúkú èèyàn ẹ sábọ̀d ẹ sábọ̀d ẹ sábọ̀d ọlọ́run máa bínú sí ẹ láyé á sí ẹ lọ́run gbogbo àwọn tó ṣe happy birthday fún ẹ àwọn tó celebrate ẹ wọn ò ní pẹ́ níwọ̀n ìyọdún tó bọ̀ gbogbo àwọn tó celebrate ẹ gbogbo àwọn tó kóra jọ tí wọ́n support ẹ ọlọ́run tó dá ayé àtẹ̀run àrùn ikú púpọ́ná ikú òjijì àrùn sáàrùn yín wá sí àyè àbùkù ló máa kàn ó dẹ̀ tí ń kàn ó máa kàn títí ayérayé ni. Only tó bá When I complain about you on this social media, what you do quickly you o sanwó fún Esabod ni ati abike abike mo koko pè nígbà tí mo wà l'Amẹ́ríkà. I call abike when I was in America. Abike mi mo jẹ́ kó mọ̀ ẹ́. Èmi kọ́ ni mo connect ẹ mọ́. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi mo pè é nígbà tí mo wà l'Amẹ́ríkà. Ó dẹ̀ máa O ó ma ó máa máa gbé mọ́ra ń sìn torí ilé ọ̀ní tó ran lọ náà kò ṣiṣẹ́. Ó ti yé bẹ́yẹn ẹjọ́ ń sàsíra yín ní ilé òní tó rán lọ tó bá jẹ àjẹkù ẹ tó wà máa nà sí wọn káàkiri láti máa fi lọ ṣiṣẹ́ iṣẹ́ orí burúkú everybody ti ká wọ́n ti ká scope ẹ àwọn tí ò ká ni wọ́n sì wà ní wọ́n kó sí pańpẹ́ tó dẹ fún wọn sìn bẹ́ẹ̀ ni Elégùṣì kó sí pańpẹ́ tó dẹ fún ó kó sí fọ̀rí tó bá bá ọmọ yẹn sùn tó lòun ló lọmọ ó kó sí pańpẹ́ ni ó dẹ fún ni tó bá bá sùn rí wà láìtàláì tó bá bá tí ò ba bá ọmọ tí ẹlẹ́gùsì ba bá ọmọ yẹn sùn rí tí ìwọ ò bá bá ọmọ yẹn sùn rí mo lè fi gbogbo ayé mi búra sí ìwọ tó máa ṣèyàn tán tó máa tìyàn sí kàn tó máa gbẹ́ kànga tó ma máa ṣe bí ọ̀rẹ́ fún yàn tó dẹ̀ máa pàtì tó máa fi ayé ẹ̀jẹ̀ orí ẹ̀ burú kéwọ̀n orí ẹ̀ burú kò sí gbogbo géèmù oṣù tó lè sẹ́ẹ̀tì lórí Facebook yìí ẹ́ irọ́ ló pa ó le jẹ mọ́ àwọn tó sá lẹ́yìn ẹ ní ìlú Amẹ́ríkà lọ sí London nígbà yẹn bí èèyàn méjì ṣe kú ní London àmì ní Nàìjíríà yẹn kò few few weeks again another person die lára àwọn tó sá lẹ́yìn ní London ṣé rọ ni lára ẹni tó sá lọ́bẹ̀ yẹn mọ́mọ ìyàwó ẹ̀ ni ìyàwó wọn yẹn wọ́n ti yọ àbádọ́ ìyàwó wọn tó pé wọn ò tẹ̀ ní pélé wọn ò ní pẹ́ẹ́nì tì tó bá wà lẹ́yìn ẹ̀ wọn ò ní pélé wọn ò rówó tó fẹ́ fúyàwó wọn ìyàwó wọn bíi pé kó máa ṣe péǹtì kó máa kiri pẹ́ǹtì kó ra ìlónà ra pẹ́ǹtì gbà yẹn tó bá ti rí two thousand tó ra pẹ́ǹtì oríṣiríṣi fifty fifty naira to kó sínú kíní kan bẹ̀rẹ̀ sí lọ ṣe kánná acrylic lára ọmọ àwọn tó ń ṣiṣẹ́ fún ẹ ọmọ ẹ ti máa ń ṣe ìkóná fún mi nínú ilé nígbà tí mo wà ní ní ní ní ní ní kọ̀tún nínú ilé mi ó máa wá àwọn tó ṣiṣẹ́ fún ẹ kan wá jáde wọn máa sọ pé kí wo àwọn o ó rojú wọn bó ṣe ojú wọn ṣe ojú ẹni tó rí jẹ kán gbé challenge ni kán gbé ìyàwó wọn jáde ṣé mo pé tí ọkùnrin bá ti pawó ẹ máa rí lára ìyàwó ẹ̀ ẹ dẹ̀ máa rí lára ọmọ ẹ̀ ẹ máa tún rí lára ilé tó ń gbé abẹ́ẹ̀kọ́ ẹ lára torí ìta tẹ wà nígboro tẹ wà yẹn ẹ máa ń ṣó ilé yín ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti rí jáde ẹ máa ń ṣó pé ẹ wà ó kẹ̀kẹ́ dẹ̀ present ara yín àti picture yín mi ò sọ pé picture tí wọ́n bá ti yà tán ti lọ edit o i'm not talking about editing pictures i'm talking about reality àwọn èèyàn gangan kan jókòó kan gbójú wọn síta ìyàwó wọn àti ilé tó ń kọ́ wọn yẹn ẹni tó ṣàṣọ pé tó sọ̀rọ̀ pé òun kọ́ ilé yẹn tó lẹ́yìn tó ń kó lẹ́yìn ẹni sísẹ̀ ló kọ aṣáàrí ilé ẹ̀ náà bó ṣe rí àwọn náà ilé tó ń kọ́ kán jẹ́ ká rí kán jẹ́ ká rí ilé tó ti lu àwọn èèyàn ní jìbìtì ṣé lára àwọn ọmọ ẹ̀yẹn kọ́ ni èyí tó lọ àti èyí tí mo sọ nísìnyí mo ní gàjí ṣé ọmọ ẹ̀yẹn kọ́ ni lẹ́ẹ̀kan gàjí ṣé ọmọ ẹ̀yẹn kọ́ ni ìyẹn ò tẹ̀lé lọ sórí stage gbogbo àwọn tó ń jalè wọ̀nyí ṣé ọmọ ẹ̀yẹn kọ́ ni wọ́n wọ́n lè jalè tó ń bá kọ́lé náà olè ní olè ni wọ́n fi ja olè ni wọ́n jà tó ń fi kọ̀ kò ń ṣowó tó fún wọn ni wọ́n fi kọ̀ wàláì tàláì. àṣà ti sọ̀rọ̀ ẹ́ ó fi tì ó lóun kúrò ní nàìjíríà because of you a lot of people run out of nigeria because of you ó lóun sáré kúrò ní nàìjíríà tó torí ẹ̀ gbà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ mi bẹ̀yẹn inú rírun màá ní o ṣe ní inú rírun ló ń pẹ̀tù ọlọ́run ló yọ mí oríṣiríṣi nǹkan tẹ́ ti rán pé kó wá kó fún yànjẹ nínú ilé tó bá ṣe tán máa nírọ́ ni ìwé wíkẹ́sọ̀ ìwé kìlà gbogbo iṣẹ́ burúkú ló ń ṣe Wàsíù gbogbo iṣẹ́ burúkú ló ń ṣe. ọmọ Mohbad yẹn wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọkọ Ìyábọ̀ ipe kò san owó tán fún ọmọ Mohbad yẹn ipe kò san owó tán tó bá ti wà lórí ọ̀rọ̀ èèyàn báyìí tó ti gbá ọmọ yẹn ọmọ ológòdó dẹ̀ ti ń pa owó owó tó bá pa wọ́n gbúdọ̀ máa sẹ́tù Wàsíù bẹ́ẹ̀ ni wọ́n gbúdọ̀ máa sẹ́tù Wàsíù gbogbo àwọn ọmọ yẹn wọ́n gbúdọ̀ máa sẹ́tù Wàsíù bí kan ṣe bí ìyá wọn ṣe máa ìyẹn mi ò tẹ I don't speak for them for now because mo ti sọ̀rọ̀ gan wọn dẹ̀ bí àmọ̀tá kan tún sọ náà ni láti support ọ̀rọ̀ tá à ń sọ. Wàsíù ó lọ South Africa tẹ́lẹ̀ ìgbà tí orí pèmí àti bàbá ọmọ mi ká má ṣẹ́túmọ̀ ó ti kú ó ti lọ sí ṣó bẹ̀rẹ̀ sí lọ South Africa bó lọ ṣó bẹ̀rẹ̀ sí tẹ̀lé mi káàkiri ṣó bẹ̀rẹ̀ lọ́mi ó fẹ́ ra mọ́tò epo tìrà lẹ́sí South Africa pé kí n sẹ́ni mọ́tò sí ẹ ó fẹ́ ra mọ́tò ó fẹ́ mọ iye nǹkan tí mo wọ́ọ̀tì kan balẹ̀ bá jẹ́ àti nílé àti lóko ṣó lọ South Africa ìwọ tó máa ń ra ticket láti lọ síbì kan láti lọ bá tèèyàn jẹ́ ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ gan ọmọ ẹ sọ àwọn ọmọ ẹ everybody mọ àwọn tó bímọ fún ẹ mọ ọmọ ẹ tó gbé jáde tó ló ń jẹ tó tí kí lorúkọ ẹ Dámilọ́lá ìyá ẹ ọjọ́ tó ń ṣe graduation tó lọ ṣe ní Oriental ìyá ẹ wọṣọ yẹlò ó wọ yellow yellow lace báyìí ó fi rán gown ó ń bọ̀ ó fẹ́ súnmọ́ báyìí ó sá ni ó ní kó bá fọwọ́ kàn òun torí pé tó bá tún fọwọ́ kàn wàá tún ba gbogbo ẹni tó wà nílé ẹ lè kú ẹni tó fẹ́ le kú kankan lè ṣe ṣó sá fún àbí kò sá. àwọn kan olórí burúkú máa ń sọ fún ẹ pé wọ́n parọ́ mọ́ ẹni. ìgbà tí èmi pe àbíkẹ́ lórí Facebook yìí mo wà lamẹ́ríkà bóyá àǹbá máa wà sí Canada mo pè ní gbà tí mo rí pọ́ńsọ̀ lórí social media pé tí wọ́n bá ti ẹ̀ pé tí wọ́n bá gbẹ̀rọ̀ yẹn síta wàá jáwọ́ lọ́rọ̀ mi. ó kọ̀ náà bó ṣe pè torí pé ọ̀rọ̀ ẹ ló gbé wá báyìí ó ní kí n pè ń padà kò gbé kọ́ọ̀lù mọ́ kó jáde bóyá mo kúrọ́ mọ́ ó lè jáde ń sì kó ní kó máa support ẹ̀ kó máa sọ pé gbogbo àwọn kan náà ṣe help ẹ̀ kí ló ní tó lè help ẹ̀ kó tiẹ̀ fẹ́ kí ló tó lè fẹ́ ṣe bó ti bá sùn lórí ọ̀rọ̀ mi wàá fokó sẹ́tù gbogbo wọn wàá dẹ̀ gba ògo wọn wàá tì wọ́n síbì kan nísìnyí o dẹ̀ tún ti ń tì sọ́dọ̀ àwọn ọmọ ní tíátà ò lọ mọ́ nítorí pé a ti sọ pé àwọn sínétọ̀ àti gbogbo àwọn tó bá wà ní pàwà kan ṣọ́ra fún wọn torí pé ẹ ń lò wọ́n fúnṣẹ́ nísìnyí àwọn àbí kẹ́bìn kankan ni wọ́n ló ti lọ ń bá sínétọ̀ kan lábújá ìwọ náà lọ́dẹ̀ máa tì í fún ẹni ẹ̀ náà kẹ̀tẹ́ tó bá dẹ̀ ti sùn pẹ̀lú ẹ̀ ogun ẹ̀ náà ẹ̀ máa tún fi lùlù tán ni tó bá rí jàjà tí wọ́n bá yìn píìsì ẹ̀ o tó bá jàjà ṣe tán ní tẹ́nu ilé kò ní débẹ̀ mọ́ ojú ojú òkèèrè báyìí ló mọ́ máa ti gbúrú politics Once start sleeping with them then you be looking for people to marry wọ́n ló máa wọ́kọ̀ fún wọn ó ò dẹ̀ fẹ́ wọ́kọ̀ fún yẹn láti bà tiwọn jẹ́ ni wọ́n tún story just like but you use obìnrin What trash you after some time ẹjọ́ ti ẹni yẹn wàhálà ti ẹni yẹn o bọ̀ tí ẹnikẹ́ni tó bá to sọ pé tèmi ń sọ tòótọ́ tí èmi ń sọ tòótọ́ táwọn èèyàn sọ so sọ́nsọ́ ni wọn tí ẹni bá ẹnìkan tó wá jókòó tó máa sẹ́ pé irọ́ ni wọ́n pa àgbákò làwọn ọmọ máa kò torí àgbákò ni ẹ ojú àgbákò lọ nínú ayé yìí ìṣòro ló jẹ́ ìṣòro ńlá ló jẹ́ fún ilẹ̀ Yorùbá obìnrin tó pàdé ẹ láyé àgbákò ló pàdé ẹ ṣùgbọ́n mo jẹ́ ń sọ fún ẹ ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó ní nǹkan kò tí ì sí ẹni tó ń bí yàrá yẹ ẹ gbogbo obìnrin tó ti bá sùn rè láti sọ nǹkan tèmi sọ yìí ṣọ́ mi pé mi ò pẹ́ ń dádì rí nígbà kan làwọn nǹkan tó bá ti bá sùn wọn máa pẹ́ ń dádì bí àwọn onítẹ́tà dádì mi dadi mi ò le dadi mi tori pe dadi mi ò kì í ṣe gbẹ́ẹ̀ mi bó ṣe kú ni kú ẹ̀ nínú sàárẹ̀ ẹ̀ níbi tó ti kú sí tó ti jẹ́ra lọ́hùn kò ń ṣe gbẹ́ẹ̀ torí kò báyé jẹ́ kò báyé obìnrin jẹ́ wàá gbọmọ lọmọ wàá fi nà ọ kì í ṣe ọmọ tèmi nìkan bó ṣe ń ṣe fáwọn èèyàn nìyẹn ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí àtọdún tí mo ti sọ láti six years ago ṣé ọ̀rọ̀ mi change ni kì í ṣe nǹkan tó sọ fọmọ mi nìyẹn lójú mi ọ̀rọ̀ rẹ ò yé mi wọ́n bẹ̀rẹ̀ sí play game ọmọ mm, bọ̀bọ̀ yẹn tó ń jẹ́ kinní yẹn ó ní ah aláàjì burú o á dẹ̀ fẹ́ á dẹ̀ bá obìnrin sọ á gbowó wọn á bá wọn jẹ́ ètò bá tún kó wa bàjẹ́ Wàsíù Àyìndé tí n bá purọ́ mọ́ ẹ tí n bá purọ́ mọ́ ẹ kí ìdè ìṣẹ̀dá abiyamọ má pa ẹja ṣùgbọ́n tí mi bá purọ́ mọ́ ẹ ẹkún tí mo sun táwọn obìnrin ti sun lórí ẹ fún ìkà tó ṣe táwọn ọlọmọ ọlọmọ tí wọn nígbà pé wọn lọ wà nídìí ọ̀rọ̀ wọn tó sun ẹkún yẹn ó máa ṣe ìdájọ́ fún ẹ ọ̀run àfi ẹkún yẹn bẹ́lẹ̀ wọ̀ ìkúlẹ̀ abiyamọ ayé àtìtọ̀run wọ́n máa parapọ̀ wọ́n máa gbẹ̀sọ́ lára ẹ̀ láìláàánú ìṣẹ̀dá kan orí kan nìyẹn tó ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀kùn ìkúnlẹ̀ abiyamọ ó máa gbòmí lójú ẹ̀ very soon ọdún ojú ẹ̀ ti korò ojú ẹ̀ ti dojú ẹ̀jẹ̀ ó ti yé bọ̀tù bó ṣe wù kó níkà tó ìkà òkè ń fẹ́ kó fìkà ṣe léwu ìkà ni ẹ̀ apanilẹ́kúnjayé olè wọ́n nìkan nídìí olè wọ́n nìkan nídìí rọ́bìrì bó pọ̀ ọmọ ẹ̀gbọ́n kò ṣe é nìkankan agbára tó mọ̀ ó máa tún fi cast cost ó máa fi kún agbára ni àwọn olórí burúkú àwọn ọmọọṣẹ́ ẹ̀wọ̀n yẹn tó ti bá yé wọn jẹ́ ṣé bójú wọn ṣe rí yẹn ó ní bójú wọn ṣe rí wọn dàbí aláǹgbá nǹkan àwọn míì dàbí aláǹgbá nínú wọn bẹ́ẹ̀ ni ó mọ àwọn míì dàbí aláǹgbá ó mọ bá aláǹgbá ṣe rí àwọn orin wọn ìmíì dàbí àwọn orin wọn ìkan ṣe orí bíi orí ó dàbí I don't want to talk ṣé bó ṣe rí yẹn ṣé yàn nìyẹn ṣé àwọn nìyẹn àwọn èèyàn nìyẹn ọdún wọn bí àwọn rè ṣé wọn bí wọn ní àbọ̀nrà wọn kán má jáde kán sọ pé o ṣe dáadáa fún wọn wàá máa sọ fún wọn ẹ gbúdọ̀ jáde ń sí o ó lè má jẹ́wọ́ fúnra rẹ̀ mọ́ máa kóòṣì wọn wàá ti bá ẹnìkan sọ pé ẹ ṣe mọ̀ pé tán bá ẹ tán kúkú mú sìn ìjẹ́ yín tán nìyẹn nìkan kìnìkan ẹ gbúdọ̀ jáde o ṣe mọ̀ pé àfikún nìkan ìwọ ti máa kóòṣì ó dẹ̀ máa sọ fún wọn ẹ jáde kẹ lọ sọ ìwọ oríṣiríṣi wà ló wà lọ́wọ́ ẹ̀ ìwọ tó máa sọ fún wọn pé kán lọ bá wọn níbì ẹni tó sick tó bá ní pé kán lọ sọ́dọ̀ hospital náà máa ní kán lọ gba ẹ̀jẹ̀ tó máa gba ẹ̀jẹ̀ lára gbogbo wọn ṣé o ti gbẹ̀jẹ̀ lára àwọn ọmọọṣẹ́ rí àbó gbẹ̀jẹ̀ wọn lọ́wọ́ tó bá ní kọ́ lọ sí hospital you are a wicked man you are a wicked man you are a wicked man bọ́ọ̀ì yẹn ó kú ìgbà tí tí bọ́ọ̀ì yẹn tó tú ọmọ tó wá sọ́dọ̀ mi tí ó ti wá pé àṣìfẹ máa tú ìyá ẹ̀ àti òun ọmọ yẹn ìwọ òun àti jó ìyẹn ìyàwó jó kì í ṣe ẹni tó bímọ fún o ọmọ tí o wá sọ́dọ̀ mi yẹn ọmọ ìyàwó tó fẹ́ gbà yẹn ni o ṣe ti eyín ìgbà tí ó wọ́n jà ìjà kan ó wá lóun àti ẹ̀ parí ìjà yẹn ó wá gbé wá lóun fẹ́ ó wá gbé wá sí ṣòó ó gbé wá sí ṣòó kó tó di pé wá kú yẹn ṣe bó gba nọ́mbà ọ̀gẹ́ yẹn bó bí wọ́n ṣe jẹ́ṣẹ̀ tó tó pé o kàn rí pé ìyàwó Joel ni ó kàn jókòó múra ó package ṣe bó gba nọ́mbà ṣe bó bá sùn ṣó kò pẹ́ kò jìnnà náà gbogbo ọ̀rọ̀ tí jó ẹ̀dẹ̀ sọ tí ò mọ̀ pé bóyá o ti háàkì nọ́mbà òun tó ń sọ pé ikú burúkú kan ló máa kú tó ń ṣe pé fún ẹjọ́ yẹn pé bó ṣe máa ń ṣe lẹ̀ láti bá yé gbogbo obìnrin jẹ́ láti máa ṣèkà fáwọn èèyàn kò mọ̀ pé òun gbọ̀nà ó gbọ̀nà ó pẹ̀lú nǹkan tó fi pàdánù ló sì ní ẹ̀nà àwọn kan máa jáde àbí kẹ́tíra ìnà ọ̀gbà tí ọba onírìṣà ò fẹ́ ìwọ ò ṣe fẹ́ ìgbọ́ torí pé o ti na ọmọ ẹ náà dámilọ́lá ẹ̀yẹn náà ló fi cascos ẹnu o láìkí ẹ̀ náà ẹnu ẹ̀ ṣe mí o ti fi cascos gba tí o ti fẹ́ o fẹ́ kó fẹ́ dá mi lọ́lá tí o dẹ̀ ti fẹ́ yẹn oríṣiríṣi wọ́n gbúdọ̀ máa gbúdọ̀ ṣùsì fún very wicked you are a wicked soul mo challenge Nigeria government Nigeria police why can't they investigate you you are bigger than the law ọlọ́run ọjọ́ ọjọ́ days mi ò dájú èmi kọ́ lọ́lọ́run mi ò dájọ́ fún ẹ mi ìdájọ́ ikú o but ìjọ ìdájọ́ ẹ ó kújọ́ kan ó ti dín lónìí Sàámú ẹni ẹ o ò lè Sàámú Ọlọ́run lọ́wọ́ wàláì Ọlọ́run ò ní ò ní lè Sàámú Ọlọ́run lọ́wọ́ very wicked ó mọyì àwọn obìnrin tó dè mọ́lẹ̀ ó mọyì àwọn ọkùnrin tó ti pa sọ́run lórí nǹkan ní wọn tó máa jà wọn lórí tó máa da gbogbo lé wọn rú tó máa bẹ ọmọ wọn sí wọn ọmọ gbogbo lé tó ti dàrú ṣó wà nípa ọmọ mi tó wá sọ̀rọ̀ lórí social media ń pa ẹ̀ ṣó wà ń pa ẹ̀ ọmọ ń pa ẹ̀ bó mọ̀ ń pa ẹ̀ torí tọ́mọ Yorùbá fẹ́ máa ná máa pa nǹkan kan gbúdọ̀ sọmọ mi tí nǹkan kan bá ṣe yẹn gan <laughs> àti tó wà mí àti mi gbogbo ilé yín ló máa run sí Ọlọ́run gbọ́ àwọn tó ń fún yín lágbára tó ń sọ fún yín pé kò sí nǹkan kan yẹn bóyá nìkan lè wà ń power mo sọ fún yín pé ọba òkè ju ọba òkè ó ju ọba ayé lọ Elédùmarè Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dá sánmọ̀ tó dá òkè tó dá ilẹ̀ ẹ́ bí òkè ṣe ga tó yẹ ó jùlẹ̀ lọ so Ọlọ́run ga ju gbogbo èèyàn lọ ó dẹ̀ lágbára ju gbogbo èèyàn lọ you are evil now a wá padà sọ́dọ̀ EFCC EFCC ẹ kú iṣẹ́ rárá ribiribi o mo fẹ́ fún yín lórúkọ àwọn kan tí ẹ máa bá wa investigate ní sí tó tábà ní kẹ́ investigate wá sí a lot of corrupt owó ẹ owó politics àtowó olè tẹ́ bá investigate àkáǹtì wá sí ẹ máa rówó kidnapping bẹ́ẹ̀ ẹ máa rówó amúlọ̀bìnrin ń bẹ̀ ẹ máa rí owó oríṣiríṣi lẹ́ máa bá ń bẹ̀ to God kì í ṣe rọ́ ó money laundry gbogbo iṣẹ́ burúkú ló ń ṣe anyway EFCC tẹ́yìn náà bá lè investigate wá sí kò sí nǹkan tó fi ṣe yàn ṣùgbọ́n ẹni tí mo fẹ́ fún yín nísìn ẹni yìí wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó lò máa ń ta ilẹ̀ wọn náà máa ń pe orúkọ wọn ní PS home and property PS home and property a lot of àwọn olè tẹ̀ ń wá àwọn cyber fraud àwọn fraudsters àwọn oríṣiríṣi owó tẹ̀ ń wá nàìjíríà ni wọ́n ti invest sọ́wọ́ wọn a dẹ̀ gbọ́ pé wọ́n ń san tax wọn ò ṣe normal thing tó yẹ kó ṣe fún ìjọba náà owó tó yẹ kó fi ṣe nǹkan sí ìlú nàìjíríà wọ́n kó sáwọn tó wà nàìjíríà tó máa fẹ́ polówó lọ́dọ̀ wọn lè fún wọn ní hundred thousand two hundred thousand five hundred thousand ẹnìkan mà sọ ní ọ̀fẹ́sẹ̀ tó owó ńláńlá ló ní wọ́n kó fún òun ní orí facebook ìyẹn náà ní í ṣe ẹ́sàbọ̀dì tó wà nínú nàìjíríà ẹni tó dẹ̀ dáa jùlọ tó ní èrò jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà ó wà níbẹ̀ anyway ẹ bá wa investigate wọn pso man property efcc ẹ bá wa ẹ bá wa go bọ́mbà tó bọ́mbà ps lórúkọ ẹ̀ ń jẹ́ home property gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ onílẹ̀ àti ilẹ̀ tán máa tútà tán máa padà pariwo mọ́jọba létà pé ìjọba ń wọlé wọn o gbogbo ẹ̀ pátá àwọn acquisition land àwọn consent àwọn ilẹ̀ tí ò ní consent ilẹ̀ tí ò wà proof tí ò ní sí ọ̀fọ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n ń tà tí wọ́n ń dupe wọ́n dẹ̀ ń ṣe fraud a lot of fraud is going on in their company serious one a lot of fraud is going on in PS home and property wọ́n láwọn ìjọba àná ló approve wọn wọ́n ní kó ṣáà máa talẹ̀ káàkiri nítorí pé wọ́n sọ wípé ńgbà yẹn àwọn ibì kan tó fẹ́ allocate fún àwọn tó bá ń ṣe màálù wọ́n ní wọn ò fẹ́ so wọ́n kàn wá gbé wọn síbẹ̀ mi ò fẹ́ dárúkọ mi ò mọ àwọn tó wà ní charge ẹ̀ total actually because mi ò fẹ́ guess mọ́ but I know these people they are corrupt a lot of evil things wọ́n ṣe wọ́n lè sọ pé angelus wọ́n sìn tó máa sọ bẹ́ẹ̀ fine irisi tí mi ò kì í report àwọn èèyàn personally but this one mo report ẹ̀ mo ti sọ́rí àwọn ìjọba àná wọn ṣe nǹkan kan sí and I trust this government President Bola Ahmed Tinubu and Shettima àti gbogbo kí lórúkọ man ti anọba three anọba four and all the people in the house I trust and the police IGP Ati, um, our Mr. Kayode God bless you ẹ kú iṣẹ́ ribiribi à ń gbàdúrà fún yín o ọlọ́run adé dúró tì yín adúró tì wá náà àní ṣòfò ẹ̀mí àní ṣòfò ara àní kúkú àwọn fraudsters àní kú sọ́wọ́ àwọn jàǹdùkú àti lọ́wọ́ àwọn apanilẹ́kùnjà nítorí pé ẹni tó bá ti ń tẹ́ tó bá ń fẹ́ máa tèmù àwọn criminals they go after them but the Lord will save us tá a bá ti ń kọjá ní àárín àárín àfoni àárín fori i mean àárín àfonífojì ikú Our kì yóò bẹ̀rù because the almighty God will be with us will protect us no weapon fashioned against us our children also no weapon shall we no weapon fashioned against us shall prosper the Lord shall protect and guide all of us in Jesus name ẹ bá wa go EFCC Mr. Kayode ẹ ṣe sá ọ̀gá ẹ bá wa go after these people ó ti yẹ yín PS home and property. A lot of fraud is going on in that company. Ẹ check kẹ̀kẹ́ sọ fún mi, ẹ máa mọ̀ pé rere ni Olúwa. Hmm. Ẹ mọ̀ pé mi ò kì í rí kan kó gbajú kan sọ pé recognize me like uh, your fans. I'm not your fans, I'm a Nigerian. Okay? And the criminal have dealt with me, and I hate criminal with passion. And anybody that there with me this time around, I deal with them. You come for me, I come for you. You tested me, I tested you you try to try any god tó bá ti wò pé òun fẹ́ ṣe nǹkan kan whatever àti má lè ṣe náà láti fi bá tiẹ̀ jẹ́ kò sí ẹ̀ṣẹ̀ mẹ́ọ̀ do me and do you go know the verse. pso man property wọ́n ti máa ń pariwo pé wọ́n ní àwọn backbone lẹ́yìn ìyẹn lára àwọn gọ́ọ̀mẹ̀tì tó parí lánàá pé wọ́n ní àwọn ló ní tí wọ́n ta gbogbo ilẹ̀ ní allocate gbogbo ilẹ̀ nàìjíríà ni wọ́n allocate ẹ̀ fún wọn tó bá dẹ̀ ti tà tán wọ́n á kó owó arish ìlú London náà ń kó àmì ìlú Dublin náà ń send owó sí ìyẹn bó ṣe jẹ́ gbogbo ilẹ̀ pẹ́ gbogbo àwọn acquisition land gbogbo àwọn ilẹ̀ tí ó jẹ́ kínní yẹn gbogbo ẹ̀ pátá hmm. so ẹlẹ́ǹkejì òun náà ni Ọlábánjí farm Ọlábánjí farm wọ́n láwọn náà kì í wọ́n ní a lot of fraud gbogbo àwọn tó bá ti ṣe fraud gbogbo àwọn sábà fraud gbogbo àwọn sábà kìíní gbogbo àwọn tí wọ́n ń jalè yẹn wọ́n náà lọ́ọ́ invest owó wọn wọ́n ń dọ́gbọ́ àwọn owó mi tó yẹ kẹ́ rí gbà wọ́n invest ẹ̀ sọ́wọ́ wọn tó bá ti gbà báyìí wọ́n tó náà encourage wọ́n máa encourage àwọn ọmọ láti máa lọ jalè pé tẹ́ bá ti jalè yẹn tán kó tó di pé wọ́n mú yín iná bá ti bálẹ̀ náà máa gbà ipe invest sínú fáàmù wọn àwọn fraudsters wọ́n invest so serious àjàjà wọn tán ló ja Amẹ́ríkà ní olè wọ́n ní wọ́n invest gan sí inú fáàmù yẹn tó ti yẹ yín unfortunately gbogbo àwọn tó invest sínú fáàmù yẹn tó máa ń kówó ẹ̀ lọ sí Dublin tó máa lọ fi ṣe alvat náà tó máa tí wọ́n ìyá tó wà lórí facebook yẹn tó máa máa support wọn pé ókè o kò sí wèrè ó ti ẹ̀yìn wọ́n ní pé àwọn ti dublin ò ti ẹ̀rọ owó ńbẹ̀ ó ti ẹ̀yìn ọlábànjí farm ìyẹn ìbàdàn náà ló wà o efcc àti nigeria government wọ́n ní wọn ò kì í san tax ọlábànjí farm efcc ìbàdàn efcc ẹ go after them information gidi mo gbà fún yín tẹ bá dẹ̀ ti rẹ́yìn tó ba ti wá polówó tí ò bá ti sí lóyìnbó tó bá polówó lọ́dọ̀ Esabod ẹ̀ ń gbọ́ gbogbo wọn pátá olè ni wọn wọn fẹ́ kí torí tó bá di Georgia, keni ẹ kó ba lè stand fún wọn kó ba lè máa bá wọn búlì káàkiri kì í ṣe rọ́ o wọ́n lè sọ pé ajé lọ́ọ̀tì ni o tó bá sọ bẹ́ẹ̀ náà kò sí problem to yẹn tó bá ti nà lára ń ta torí ngbà tí Wàsíù náà tó jà mí lólè ó lè Wàsíù ó lè tó jà lè ó gbé lọ Nàìjíríà ó ní kó máa defend òun ṣe fẹ́ rí post video fún yín kẹrí ó go to our diaspora and be representing us iṣẹ́ wo ni kọ́ máa represent wá tí wà ní ní kíni fún iṣẹ́ olè jàgùdà tó bá ti bá ti yọ jẹ tẹ́ni bá ti fẹ́ sọ̀rọ̀ kó go after them. Ọlábánjí farm ẹ lọ ó ní the auditing EFCC Ìbàdàn ẹ lọ sí àkáǹtì Ọlábánjí láti ọdún four years ago ẹ rí báyìí àwọn amúrọ̀bà àwọn fravel fraud wọn bá ti gbowó yẹn tán wọn ni wọn kò síbẹ̀ wọn máa sọ pé wọn ń ta o wọn ń ta o agúnmọ̀wò agúnmọ̀wò àwọn fraudsters ni o torí ń jọ sí ìyá yẹn náà máa ń bá wọn lọ ṣe píkà iṣẹ́ píkà ọ̀dọ̀ ẹ̀ lè lọ sábúrọ̀dù lọ́mọ wọn fún píkà tí wọ́n bá ti ní wọ́n jí owó ní ní wọ́n ti transfer owó láti Amẹ́ríkà tí wọ́n transfer ẹ̀ báyìí wọ́n ní wọ́n ti transfer ẹ̀ sí Dublin wọ́n transfer ẹ̀ sí Turkey a máa lọ Turkey a lọ bá wọn píkì ẹ̀ àbáwọn gbé owó yẹn a máa lóun ṣe bísínẹ́sì píkà ni so fraud yẹn wọ́n dẹ̀ ní wọ́n tún sọ táìsì fún àwọn offering gan wọ́n ní wọ́n san fún nàìjíríà tax ṣùtì yẹn ọlábànjí farm go after them. Mm. ǹjẹ́ mo ti sọ fún yín nípa Ogun State èyí tí mo sọ lógun State yẹn vital information ni o mi ò kàn láìkì mo ti ṣe ní tẹ́mi tẹ́ mi ò kàn láìkí láti ṣe kí lorúkọ ẹ̀ ni mi ò fẹ́ play mo bọ́jà ìwò náà bóyá mo lè rí nítorí ẹni tó sọ̀rọ̀ yẹn hmm, ọ̀gbẹ́ni àyàn kíni àyàn kí ló kórúkọ ẹ̀ náà. Hmm. Hmm. wọ́n ní ti bí yàn àyàn ṣe kinní kan ipò òpùrọ́ <laughs> Hmm, àbó ti purọ́ ni kò purọ́ kò lè sọ́tàn kò lè sọ nǹkan tójú ẹ̀ rí owó ń pé nǹkan tójú òun rí tí ẹni yẹn tójú ẹ̀ rí kò lè sọ́tàn I tell you I tell you you can't tell it all a lot of things is happening hmm. ẹni tó dọ̀yọ̀ ló dọ̀yọ̀ bọ̀ náà ló máa sọ nǹkan tójú ẹ̀ rí lọ́yọ̀ọ́. I'm coming. Let me see. Maybe I can play this one just for you to see one. I want to. Ó dárúkọ kilo ruko ẹni to máa ń ṣọdún fáyì o ní Àwórì ní Ọ̀tà yìí o. Ṣé àmọ́ pé gbogbo ẹ̀yin Ògùn State Command kí lórúkọ yín? Ọlọ́pàá Ògùn State kò ní bàjẹ́ fún yín o. IGP ẹ bá wa tún sọ fún àwọn Ògùn State kan kó ṣẹyẹ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan tó dé Ògùn State kó tó di pé ìjọba yìí àwọn tó gun yẹn ah wọ́n máa ṣògùn bẹ́ẹ̀ wọ́n máa ń géré yan wọ́n géré yan sà láti Àwórì lọ sọ́nà Abẹ́òkúta Ìjẹ̀bú gbogbo wọn yẹn ah wọ́n géré sà. Mm. One second. Wọ́n á tún ẹni tó ń bẹ lọ́dọ̀ àlàyé sí o tó mẹ́ta tí mi ò bẹ́ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni ó bá ti tó bá ti kúrò ẹ ní gba pálí ẹ mọ nǹkan. kò sẹ́ni tó lọ tí ò ní padà <laughs> ṣe rí pálí tí wọ́n tẹ̀ tún sọ yẹn minister wo ló wà bẹ́ẹ̀ minister i think is a crime is a crime of i mean criminal offence even though gan tọmọ mi ba ti wọ eighteen ṣòtíye kí n tó mú passport ẹ̀dá ní ajẹ́pẹ́ àjọjọ wà papọ̀ á dẹ̀ máa take permission ida mò ń ṣe nǹkan lọ́wọ́ ṣòtíye ń bẹ̀yẹn ẹ̀hẹ́n so Wasiu is treating people like a slave wọn paro mu bó ṣe ń ṣe fóbìnrin náà nìyẹn bó ṣe ń ṣe fún anybody nìyẹn àtọ̀rẹ́ o ati gbogbo àwọn èèyàn tó ra ọjà lọ́wọ́ wọn o bó ṣe ń ṣe fáwọn èèyàn nìyẹn o ṣòtíye yín ẹ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kan náà wà lórí Facebook mi ó ní pé òun yìí tẹ gbogbo yín wá fojú burúkú wo òun bí pé òun jẹ́ nǹkankan nígbà tó ní nineteen eighty kiri kan tí Wasiu máa wá sí lọ́nà báyìí òun tí Wasiu máa rí tó máa wò ó ń bí ìgbẹ́ báyìí ilé òun ló máa dẹ́sẹ̀ òun ló máa sọ fún owó you know it treat people not only àwọn tó ń bá ṣiṣẹ́ ṣùtì ẹ̀yìn àwọn tó jẹ́ pé ó ṣoore fún tí wọ́n promote tó ń fún láṣọ tó ń raṣọ fún it treat them like a cheat owó mi tó wà lọ́wọ́ Wasiu wàtí mi ì tí ì rí Wàsíù ní ìkà gan ah Wàsíù ní ìkà Wàsíù ó ní ìkà ìgbà tí Joel sick ó pè ó sọ fún pé òun sick gbà tó ní kó lọ sọ́dọ̀ doctor ó tún lọ gbẹ̀jẹ̀ ni kò ṣe pé wọ́n tẹ̀sẹ̀ jẹ o wọ́n tún lọ fa ìjẹ̀ lára lẹ́yìn tó gbẹ ìgbà tó máa kú ẹ tí mo bá pariwo ń gbà yẹn àwọn ọmọ tó wà lẹ́yìn Eh, girlfriend joy kan tó máa ń lọ sábò wàsíù dáadáa tó gbogbo wọn ṣàmà ni lẹ́bàá ni ẹ eh, joy wọn mọ̀ pé wọ́n sọ fún ni torí nǹkan tó máa ní wọ́n sọ fún ẹ eh, ó máa ń mọ tí ẹ ọtí mu ní ta ló mọ tí tó wàsíù wàsíù ti ṣàgbórí wàsíù mu drug kò sí nǹkan tí wàsíù ti mu láyé yìí kò sí kò sẹ́ni tó mu kankan tó nínú gbogbo wọn kí ló dé tí òun ò tí ì jà ní fún tí ò òun náà ló máa kọrin pé wà á já ń fún wà á já lẹ́dọ̀ because ó ti mọ nǹkan tó máa fi já wọn nífun tó máa já wọn lẹ́dọ̀ òun ló máa tún sọ pé kọ́kọ́rọ́ ọmọ ṣúárì òun ló ṣi òun ló tì í Gaji ti màrà ọ̀gbẹ́ni ọ̀rọ̀ wà nínú ẹ̀ rẹpẹtẹ àwọn kan wá ní ẹ kò gbé àwọn lọ bí kankan lọ búra o ta ló sọ bẹ́ẹ̀ fún yín wọ́n búra wọ́n búra kò ń ṣe pa ń gbọ́ kò dẹ̀ ṣe pa mọ́ ó ti yẹ yín wọ́n búra passport wọn ó máa gbà dání ó ti béèrè fún tèmi rí ìgbà tí wọ́n kọ́kọ́ fún mi visa bí tí wọ́n drop passport mi tó máa ti ní kẹ́ lọ gba visa mi tán ní ṣé níbi oṣù òdìbò ni no ni bi níbi tí wọ́n ní kí lọ ti gba tèmi yẹn níbi ọ́fíìsì lọ́nà ìkẹjà báyìí airport road Wàsíù Àyìndé ní kó má gbé passport mi le fún mi àti tọ́mú mi mo bẹ̀rẹ̀ sí sunkún kiri báyìí ọlọ́pàá mo lọ sí ìṣẹ́rin police station wọn fún mi ní ọlọ́pàá méjì ló tẹ̀lé mi lọbẹ kan tó fún mi passport mi èmi mo mà ti fún mi visa tán ọlọ́pàá méjì gbà wá rí pé wọn fún mi yẹn ọmọ tó wà mi ọmọ tó wà lọ́dọ̀ mi yẹn ní kò máa fún passport yẹn ọmọ yẹn máa fún passport yẹn gbà tó yá ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ọmọ mi láyà ọmọ yẹn ti bímọ sí o ọmọ tí o ti yẹ kó bímọ ó ti bímọ ọmọ wà ọmọ yẹn wá ń wọ̀ntì fún passport mi ìgbà tó yá ọmọ yẹn kà lọ́jọ́ tọmọ yẹn bẹ̀rẹ̀ sí í kà báyìí ọjọ́ ìná ló máa kúrò nílé mi mo gbé lọ sí police station ipe gbogbo ohun tó ń sọ yìí o kọ́lọ́pàá bá mi gbọ́ o kọ́ bá mi kọ́ sílẹ̀ in case of in case ti o adé court adé police station ọlọ́pàá yẹn ó dẹ̀ lóun ti gbọ́ ó dẹ̀ rí gbogbo nǹkan tá à ń kọ sílẹ̀ ọmọ yẹn wọ́n dẹ̀ ti ń kọ gbogbo ẹ̀ sílẹ̀ kọ́mọ yẹn náà nǹkan tó ń sọ so that máa mú dání wá ní kọ́pì máa ní kọ́pì kò pẹ́ o àwọn kan kàn dàbò station yẹn ni àwọn èèyàn dàbò station yẹn pẹ̀lú power bike wọ́n dàbò ìṣẹ́ ní police station wọ́n dàbò torí mi ò dúró ní ìkọ̀tún mọ́ torí tí n bá dé kọ̀tún gbà yẹn wọ́n ti transfer ẹnìkan tó jàjà fún mi lọ́lọ́pàá méjì níjọ́ tí wọ́n bẹ̀ wọ́n sí mi wọ́n transfer ẹ̀ lọ́jọ́ kejì ni Wàsíù ego tí ẹni tó fún Wàsíù lágbára gbúdọ̀ gbà lọ́wọ́ ẹ̀ you are not doing Nigeria good ẹni tó fún nàìjíríà wàsíù lágbára physically and spiritually ó gbúdọ̀ gbà lọ́wọ́ ẹ̀ because nigeria doesn't and yorùbá especially doesn't belong to wàsíù alone ayé fàmílétè tuntun tí wàsíù jẹ ó ti pọ̀ jù wàsíù ti pa àwọn èèyàn lẹ́kún tẹ́ bá wo ọjọ́ tí mo gbé nọ́mbà màmá mi sórí bẹ̀yẹn I know all the way my family react to me after giving them something they are under duress they are under wọ́n kidnap wọn ni wọ́n ti kidnap gbogbo ọ̀dọ̀ àwọn náà níkà ó ti yẹ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn Are you getting me? Adébẹ̀ ó ti ń sọ̀rọ̀ lọ báyìí. Ọmọ yẹn ti ń sọ̀rọ̀ lọ, wọ́n dẹ̀ ti ń kọ gbogbo nǹkan tó sọ sílẹ̀ tó sọ fún mi náà. Mo ṣáà ń sunkún pé ẹgbà mi, kí mo ṣe tí wọ́n fi ní kí wọ́n pa mí? Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. I mean, àwọn ọlọ́pàá yẹn bò bá ti bẹ̀ yẹn. Bọ́ ṣe bò bá, I mean, kò ṣe ọlọ́pàá àwọn dispatch rider báyìí pẹ̀lú power bike, wọ́n bò bá ti station yẹn. Bọ́ ṣe wọlé, èmi ò mọ̀ mo kọ̀rọ̀ bóyá bóyá àwọn ọlọ́pàá ni wọ́n àbí nǹkan because the patch rider mo máa ń rìn wọn ní first quarter lọ́bálẹ́ndé first quarter àti ilé tá a gbé báyìí first quarter ilé wa fẹ̀yìntì first quarter I don't ń sá so I wasn't even thinking that they came for me lẹ́sẹ̀kẹsẹ̀ ní DC ó kàn jáde bí mo ṣe mọ DC ò nìyẹn ọmọ yìí bò bá obìnrin yẹn bó ṣe jáde nìyẹn bó ṣe wá ní kí bó ṣe bá wọn sọ̀rọ̀ wọn kàn ó rẹ́ nìkan bó ṣe kàn ṣe ní kí n padà kí n lọ sọ́dọ̀ DC o mo dẹ̀ lọ sọ́dọ̀ DC o ó wá jáde wá ṣáà ń ṣe wọ́tàpù wọn tó ń tilẹ̀ bá sọ̀rọ̀ ìgbà tó ṣàyà mo ṣàwà ń sunkún gbogbo nǹkan tó wá ní wọ́n ti wá mo ṣàà ń ṣàlàyé ó ṣe mo ṣàà rí pé ó ń ṣe bákan ó ń dọ́ọ̀lù ó ṣàà ń ṣojú bákan ṣe bákan ló bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé all these people running the station they are coming for me mo ní what what what what happened I don't know them what did you do I don't do anything ó wá sọ̀rọ̀ kan nǹkan tó máa ń sọ ń gbà yẹn wọ́n máa ń ṣe pé wọ́n like mi náà ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n like mi o Wàsíù a máa sọ fáwọn èèyàn tó bá ń fìyà jẹ a máa lóun láìkẹ ó lè tó bá tún wò tó bá tún wò pé kí lóun tún máa ṣe o a tún wá irọ́ mi ìyẹn nígbà tó ń fìyà jẹ mi tó some level àwọn èèyàn ń bèrè lọ́wọ́ ẹ̀ ó níṣe ni mo bímọ fóun tí mo lọ gbé ta àti mo fọmọ ṣòwò ẹ̀ ti gbọ́rú ẹ̀ rí ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà wọ́n sọ ní Canada bí ìgbà tó tún yá tó tún rí pé ìyẹn ò tún jẹ kí tó kúrò Nàìjíríà ni o ìgbà tó tún rí pé ìyẹn ò tún jẹ ó tún sọ pé ọmọ òun tó kú sí Canada pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí olúwa gbogbo ẹni bá gbógun tì mí ó lọ́ba ń pa wọn tọmọtọmọ in fact I don't even know ṣé mo ń gbà yẹn tó bá sọ pé Wàsíù ló ń ṣe tí báyìí ń play Wàsíù nínú ilé mi àwọn èèyàn tó wà ládùúgbò akọ máa wọ́ ṣe nínú ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn tí bá play Wàsíù ẹ mọ̀ pé ó ti mo ti jẹ́ fans ẹ̀ ti pẹ́ tí mo like music ẹ̀ tí bá ń play báwọn kò máa wọ́n yẹn mi pé ẹni tó yọ ẹ lẹ́nu you it will disguise á di mask sójú á fi nǹkan sójú á dẹ̀ máa yọ ẹlẹ́nu á máa dẹ̀ láàmú á dẹ̀ máa sọ̀rọ̀ burúkú fún àwọn èèyàn people that are big that they will be tó yẹ kó o lè find favour lọ́dọ̀ wọn á dẹ̀ bá ẹjẹ́ wọn nígbà yẹn kọ́bọ̀ nígbà tó yá táwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ kí ló mọ yẹn ṣe fẹ́ ó ní mo bímọ fóun ni ọ̀rọ̀ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fìyà jẹ mi ṣe ẹyẹ jẹ́ ń kọ́kọ́ fún yín Elégùṣì yẹn bá má rí rí láyé mi like no mo ti mo ti Elégùṣì àmúmọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ mo dẹ̀ mọ bá bàbá wọn Elégùṣì yẹn ọba Saheed yẹn àìgbẹ́ nǹkan báyìí ni mo mọ̀ tó jẹ́ ọmọ Elégùṣì tó jẹ́ pé ó ti fẹ́ ọ̀rẹ́ mi kan rí ṣe ti eyín mẹ́rin kì í ṣe eléyìí o kì í ṣe ẹ̀mí torí wọ́n dàgbà wọ́n pọ̀ àmì ìyàwó mẹ́ta ni bàbá wọn ní ìṣẹ́bọ̀n street wa Akin Olúdẹ̀ máa ń wá síbẹ̀ so but ọ̀rọ̀ Akin ọ̀rọ̀ Elégùṣì mò ń sọ yìí ogun tó ń gbé tì mí ló pẹ̀lú nǹkan tí mo fi lọ sí pati Elégùṣì gbà yẹn ó kàn ń gbé mi káàkiri ọjọ́ yẹn eh, Sekinat I mean no kí ni ló pè mí eh, Idayat Sandra ló invite me mi party pátí olórin Sekinat yìí Idayat Sandra but táwọn yẹn no bá ti rí mi torí no, yẹn náà iṣẹ́ Wàsíù ni wọ́n ọ̀rẹ́ ọkọ wọn yẹn Sandra yẹn ọ̀rẹ́ ló máa jẹ́ fún Wàsíù gbogbo wọn ló máa ti bá sùn ló máa ti lò gbogbo wọn ọdún kò sí tó kàn mí pẹ̀lú wọn but nígbà tí àǹtí yẹn pè mí níjọ́ yẹn to invite me. mo wá sọ fún bọ̀tá tí ẹ bá ti dé ẹ̀gbẹ́ mi á kò máa sọ yàmàyàmà ó lè máa sọ pé bọ́lá ó mọ nǹkan ni àwọn gbogbo àwọn tó bímọ fún wàsíù ń sìn gbogbo ni wàsíù ti ń gbọmọ ẹ̀ padà lọ́wọ́ wọn o ó sọ ọ̀rọ̀ kan èmi torí mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti ẹ̀rùn ọjọ́ mi káàkiri bẹ́ẹ̀ I just noticed that some things is happening ó strange mi mẹ́ni tó yọ mí lẹ́nu ìgbà tó yá àwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan máa sọ fún mi wọ́n lè lè lọ sọ́dọ̀ Olúbàdàn kó lọ bẹ̀ wọ́n kó kọ́ máa ẹ̀bẹ̀ bóyá ó tún máa tún lọ kí m'a má bá wọn sọ̀rọ̀ mọ́ m'a n má bolúbàdàn sọ̀rọ̀ mọ́ mo rìn káàkiri báyìí wọ́n máa ní kí lọ bẹ wàsíù kò ní òní ṣoríire wàsíù òní gbádùn ọkọ òní balẹ̀ àdàbí tí n bá bímọ fún ẹ tí mo sọ pé mi ò bímọ fún ẹ tí n bá bímọ fún ẹ wàsíù tí mo ní mi ò bímọ fún ẹ o tí mo bíbejì tí mo ní mi tiẹ̀ bíbejì o tí n bá bímọ fún ẹ tí mo ní mi bímọ fún ẹ kọ́kàn mi má balẹ̀ ṣùgbọ́n tí mi bá bímọ fún ẹ ọkàn mi má balẹ̀ ọkàn ò ní balẹ̀ mọ́ gbogbo tó jẹ mi tó fìyà jẹ tó bá yẹ pé mo purọ́ mọ́ ẹ gbogbo nǹkan tí mo sọ yìí ọkàn ò ní ọkàn ò ní tó bá yẹ pé mo parọ́ mọ́ ẹ ọkàn ò ní bá ọkàn ò ní balẹ̀ tó bá jẹ́ pé irọ́ ló mi tó kàn máa ń fìyà jẹyàn ó ṣe ìkà fún mi I started going to all these kings mo wá jókòó sọ́gbẹ́ ìdáyàtì sandra níjọ́ yẹn lọ́jọ́ tí Elégùṣì ìdààmú alájàsẹ̀ kinot tó ń ṣe ìyàwó fún àbúrò ọba elégùn ìyàwó elégùsì àmì ìyẹn ló ń ṣe ìyàwó fọmọ àbúrò wọn kan níjọ yẹn ṣe ti understand ìdáyà bọ̀ ti dáyà standard ló pè mí ló invite me so stable wọn ni mo jókòó sí báyìí níwájú wa sí gọgọgọ báyìí ó wá sọ kọkọ fún mi ó wá débẹ̀ bẹ̀rẹ̀ sí ń ráhùn pé ọmọ tí ẹnìkan náà ti ẹ̀bí ládùúgbò wọn tó wà ní ṣítà pẹ́niyẹn náà wà nílé ọkọ ó ti wá sí ìtìlọ gbọmọ ẹ̀ padà mo ní ẹ̀ẹ́ èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń pa òwe mọ́ mi mo ní à èmi tún sọ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ pé à torí gbogbo àyẹn mo ti rí wọn pé wọ́n craze gan wọ́n ní wèrè gidi ni wọ́n o mo tún sọ fún àǹtí yẹn náà pé Wasiu ya wèrè gan nìyẹn o mo ní ọmọ tó ti bí fún tipẹ́tipẹ́ èmi ò mọ̀ pé wọ́n pàwé mọ́ mi pé ọmọ tó ti bí fún tipẹ́ ah, ọlọ́mọ yẹn wọ́n ti bí fún tipẹ́ ó ló lọ gba gbogbo ní gbogbo ọmọ tó ń bí síta ńsìn ló ń gbà padà o èyí tó kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ ló ń gbà padà èmi ò mọ̀ pé wọ́n ń parọ́ mi wọ́n ń tọ́ ẹ̀ láti ìyẹn tó ń sàn kò yé mi wọ́n ní à ah, anyway mo tún fi picture bàbá ọmọ mi jọ yẹn mo tún gbé jáde pé jẹ́ kí n rojú ọkọ ẹ̀ mo tún wá fi picture bàbá ọmọ mo tún fi wọn Ìdáyàtì Sandra ẹ lónìí à pé mo ní à lónìí ó ti ó jọ ọmọ yíbò mo ní òun ọkọ mi ò jọ ọmọ yíbò pọmọ Èkó ni pọmọ Ẹ̀pẹ́ ni ṣe ti ẹmẹ yẹn Wasiu send all these people they disturb you yóò àǹtí yẹn mi ò kàn fẹ́ wọ́ wọn ni they he send all of them gbogbo àwọn ìyá oríṣiríṣi àwọn náà wọ́n wà lórí Facebook bí tọ́ máa pè káàkiri tọ́ máa ṣe mi ò ní ìdáyàwó àǹbẹ̀ o gbogbo àwọn tó máa ń pè àwọn obìnrin wọn yẹn gbogbo àwọn tí wà sí ti báyé wọn jẹ́ tán ti kàn máa fún díẹ̀díẹ̀ they have to call and tell story and be going up and down and believe kọ́ndẹ̀ present ẹnìkan bíi pé ayé wọn da you understand what I mean? etí wà sí ò ṣe kó ṣèbè nìkan ló ṣe fún ó ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ṣe fọmọ etí awọ ọ̀dájú tó ṣe tí àwọn tó máa bóyá tó ń tàṣì ẹ̀ fún nìyẹn ṣó ti yẹ yín mẹ́yẹn ẹ bá wa investigate wá sí wẹ̀ǹdẹ́ mo ti sọ níbi wọ́n ní mo ń bárúkọ ẹ̀jẹ̀ ni ẹ máa sọ fún wa pé Wàsíù ọ lọ́dà ìjì mi ni òní máa jẹ̀yàn bó ṣe wà yín wàláì tàláì àwọn èèyàn ń jẹ̀yàn Nàìjíríà system of eating people oríṣiríṣi èyí tán bá jó tán náà fi jó ẹbu yẹn tán bá kó sí pépà fún sí tán ni kó máa fi fọ́ ẹ̀kọ́ mu a máa fi orí èèyàn fọ́ nǹkan mu tán bá ní kó máa dà sí fáwọn èèyàn nílá máa dà sí wọn torí ẹ̀ ń gbà kan wàsíù tó o bá délé wàsíù òun ló máa so oúnjẹ fún ẹ tí o bá so oúnjẹ fún ẹ kò ní jẹ́ o jẹun òun ló máa so oúnjẹ fún ẹ wàsíù ló máa so oúnjẹ fún ẹ. ok kó kí kẹ wá lọ so oúnjẹ kí wàsíù sọ pé òun jẹun fúnra rẹ mi ò wá mọ rísì tí òfin so oúnjẹ ní gbogbo ìgbà ìjọba tó lọ yìí òun ló ń so fún gbogbo èèyàn jẹ́ kó kú ni òun ni tó bá débẹ̀ ó dẹ̀ máa ọ̀fà ẹ̀ ló jẹun tẹ̀lé máa ṣe alẹ́ òun láìkó oúnjẹ sísè o he cooking for reason àwọn èèyàn ní mo purọ́ ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wà nínú ẹ̀ gan ní tó ṣe fáwọn ọmọọṣẹ́ ó pọ̀ ọ̀gá ẹni yìí a máa bó ṣe ń bàjà physically ló máa bàjà spiritually a máa bẹ èèyàn sí a ní kàn nà nínàkúnà torí ẹ ọmọ Mohbad tọ́nà nà pátánà dáwọ́ bọ̀ yẹn sáìn Wàsíù ni gba tí mo ti rí tí mo ti rí tí wọ́n náà nà yẹn mi ò kọ́kọ́ torí pé ẹ ti understand bọ̀gbá tí mo bẹ̀rẹ̀ research mi dáadáa lórí ẹ̀ sáìn Wàsíù ni torí iṣẹ́ tọmọ yẹn ń ṣe bó ṣe rọ́mọ yẹn pé ó ń kọrin ó ti máa máa jealous ẹ̀ pọ́mọ yóò ń ga nìyẹn wọ́n máa fòun sílẹ̀ wọ́n máa gbé àwọn lọ sílùú òyìnbó wọ́n máa gbé àwọn hip hop lọ sí òyìnbó ẹ gbọ́ ni ìgbà tó tó ti pọ́mọ yẹn kú ẹ gbọ́ tó pe ìpàdé ni pé àwọn náà fẹ́ máa gbowó bí àwọn hip hop ṣe ń gbowó ni and you are speaking in your dialect I mean your your your or oh, you are speaking vernacular I mean your vernacular kò sẹ́ni tó gbọ́ òyìnbó ò ní gbọ́ majority ò gbọ́ wọ́n lè gbọ́ lù o but ò ní gbọ́ èdè tó sọ yẹn àwọn eléyìí wọ́n ń sọ hip hop yẹn wọ́n ń fi òyìnbó àti broken táwọn òyìnbó àtàwọn ọ̀dà sí ń gbọ́ kan fi kọrin ẹ̀yin ò mọ̀ ní pé wà tí ti sọ pé ẹ̀yin onífújì o tó lóun fẹ́ rí unite wọn pé káwọn náà bá lè máa ṣe káwọn máa gba contract ńláńlá lọ́lọ́ káwọn káwọn finish àwọn àwọn ọmọ hip hop kan finish wọn dànù káwọn lè máa gba contract ńláńlá ṣọ́ṣe meeting náà ní last year ṣọ́ṣe àbí kò ṣe ṣọ́ṣe meeting yẹn àbí kò ṣe wọ́n ṣe ní wọ́n na ọmọ yẹn tán lọ ń dìlé tán máa ṣe káàkiri wọ́n lè fi orúkọ mi ò sọ pé lẹ́gùsì kan ló fọmọ yẹn lóyún mi ì sọ pé lẹ́gùsì kan ló ní kan lọ́nà pa ṣó ti yẹn bọ̀ kò sí nǹkan tó bá kan elégùsì tí ò ní kan kò sí nǹkan tí elégùsì bá ṣe hmm? síwá sí ò ní ṣe jù bẹ́ẹ̀ lọ kò dẹ̀ sí nǹkan tí elégùsì bá ṣe síwá ò ní ní ọwọ́ ń bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tó bá ṣe tán i just hate people tó bá jẹ́ pé àwọn èèyàn máa ń bẹ̀rù láti blog Wàsíù ẹ̀ ń ṣe èrè ni ẹ̀ ń tẹ̀ ń bẹ̀rù láti blog Wàsíù ẹ̀ ń sìn ni. ní last year ó ní ṣe meeting pé fáwọn onífújì ó lóun fẹ́ reunite òun lè ṣe rí pé wọ́n wá gbogbo àwọn onífújì kiri ẹ àwọn náà fẹ́ máa gbowó bí àwọn oní hip hop owó iṣẹ́ tí wọ́n bá ṣe tí ọmọ yẹn bá ṣe wá sí àmà àgbà lára ẹ̀ ẹ rí gbogbo bó ṣe ń ṣe fún Davido ń gbà yẹn ni mi ò speak fún Davido bí tó ti fọ́ọ̀mù o ti wọ́n bù mọ̀ mú tí wọ́n mú kàn ń sọ̀rọ̀ ni ẹ rí nǹkan tó ṣe fún Davido ń gbà yẹn ni èmi jáde mi báyìí mo máa sọ̀rọ̀ ẹ máa rò pé mo kàn ń sọ̀rọ̀ ni mo dẹ̀ sọ ńgbà yẹn mo ní Davido back up this girl àwọn tí Wasiu bá ti fẹ́ rí back up them don't let them follow you again Tori pé ńgbà kan enola Badmus ó máa ń gbé Davido pọ̀ báyìí ó mú àti Davido mi ìmọ̀ bóyá wọn náà jọ jẹ́ṣẹ́ ara wọn bákọ̀ṣá Enola le máa mọ̀ pé mo ti sọ́ọ́ ti pẹ́ ní five years ago mo sọ fún mo ní stop it mo ní stop it now wọ́n máa tì yín sínú game wọ́n máa tì yín sínú game a lot of you ọdún òkú sí tó kàn mí wọ́n máa tì yín sínú game you now tell yourself to Wasiu Ayinde mo sọ fún ẹ Wasiu Ayinde Wasiu Ayinde mo wà níbí ìwọ bí ni pé tí n bá ṣe wà ní Canada ó fi ara ni mí oníwọ́n máa gbógun tì mí o petition mi òṣò oríṣiríṣi fún mi lẹ́yìn tó jà mí lólè tẹ́gbà bàbá ọmọ mi ọkùnrin ò ní your mind no go touch ground. ṣé ò gbà nínú owó ọmọ yìí ṣé tọmọ yìí ṣe gbogbo owó tẹ ti ná tó ọmọ yẹn o ò ti ní gbàǹbẹ o ò ní gbàǹbẹ hmm, ìwọ àwọn tí o ti kù gan lójúkorojú o máa rí ìpù wọn báyìí ni kò sówó tó ń gbé kọjá lójú ẹ tó máa bìlí pé tí ti san seventy percent ẹ̀ fún ẹ ẹni yẹn máa sọ ẹ̀mí ẹ̀ nù ó lè ní ẹ̀nà ọ̀hún ìjàkókò ó lè ní ẹ̀nà ọ̀hún. ó lè ní ẹ̀nà ọ̀hún wàásù ẹ̀ǹdẹ́ ó lè ó lè ní ẹ̀. kò sẹ́ni tó lọ tí ò ní padà tí ò ní padà ẹ àfi tó tọ̀ ń gbá kú lóko ọ̀rọ̀ ńlá lẹ sọ. ẹgbọ́n nǹkan tẹ́ni yẹn sọ ó ní kò sẹ́ni tó kó lọ́dọ̀ Wàsíù tí ò ní padà ó máa fòrò ayé wọn títí wọ́n máa fi padà wá ni tí wọ́n bá padà àfi tí wọ́n bá kú tí wọ́n bá padà èmi mo wà nínú àwọn tó stop ọmọ ẹ̀yìn ẹ̀yìn lè bá ó fẹ́ nígbà tí tó ti pẹ́ wọ̀n yẹn tí ó biri pé tí wọ́n ń pariwo pé wọ́n rówó wọ́n rówó yẹn kò dẹ̀ fẹ́ kán rówó ni ṣùtì èyí mẹ́rin ó fẹ́ fi system waste gbogbo wọn dànù wọ́n máa ní wọ́n kú Ah, ìgbà tí mo tọ́lọ̀ máa kó wọn yọ ni èmi bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí social media ni mo bẹ̀rẹ̀ sí ń pariwo wá sí ẹ̀ní come and tell us tó bá mọ̀ nípa àwọn tó kù yẹn kí ló pa Joel kí ló ṣe kí ló ṣe báyìí kí ló ṣe báyìí kí ló ṣe báyìí wọ́n nígbà kan fún mi ní ọmọ tó gbé sínú ilé tó ó ní kó wá fún mi lóògùn jẹ òun àti ẹ mọ nǹkan tó fọ́nì ẹ mọ tó fọ́nì sí mi bóun àti àánú òjò bọ́n ṣe mọ́ra wọn kò yé mi mi yìí kò yé mi bọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ àánú òjò ń sìn ṣé mi pé wọ́n mọra wọn mo wá wò pé bóyá torí pé bàmá yẹn náà wá láti jẹ̀bú ṣé mi pé wọ́n mọra wọn. Wàsíù Àyìndé tí aláàjì bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé èmi ò ọdún ọba nìkan ni kẹ̀dá ọmọ àgbẹ̀ ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jiyàn ikú yìí kí la máa ṣe jọkọ ni. gbogbo náà. ẹ so kí la ń bẹ̀rù kú yẹn fún aláàjì pàdé wa lójú ọ̀nà ó lè dá mọ́tò yẹn dúró ẹni ẹ̀ ń gbé mi lọ́sọ̀ọ̀sì tù. kí ló ṣe. ṣe rí mi hospital tí ẹni sọ yìí hospital tẹ́ mi sọ ṣẹ́rìmà tó ń fi oògùn sí mo pé mo lọ sí aláròye ṣé aláròye mo lọ níjọ yẹn ní nàìjíríà bí aláṣẹ kìíní kọjá èyí tó wà lágége yẹn tẹni tó ní ìgbà ẹni tó ní ṣẹ̀ṣẹ̀ kú ẹni tó ní ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ìwé ìròyìn oní pépà yẹn gbogbo ìwé ìròyìn ni mo ń wá káàkiri nígbà tí wà tí mo wà náà ìjàmbá tí mo ti lọ bẹ̀ gbogbo àwọn èèyàn tí mo lè bẹ̀ tí n bá lọ bíbá tí má dẹ̀ ti lọ síbì kan tí mo lọ fẹ́ lọ bẹ nìyẹn ìkọ̀kọ́ kan máa wọ́n máa strike wọ́n bẹ̀ táwọn bá ní kí n jókòó náà pé wọ́n ń bọ̀ wọ́n máa bá mi sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tó bá kàn ti lè ráyè pè wọ́n báyìí tó bá kàn ti yàwó lè nìkan lé mi jáde kúrò ńbẹ̀ á kàn parọ́ mọ́ mi ni. ó wá di ní woman kan jẹ́ rotes wọ́n kọ́lé sí àdúgbò bíi tí mo tí mo nílé sí mo lọ bá wọn rí wọ́n bẹ̀ mí wọ́n ní kí n jọ kí n ṣàlàyé fáwọn pé bóyá mo kàn fẹ́ dì pẹ̀lú ẹ̀ pé mo gbọ́ ọmọ pamọ́ ni ní ìbí ọmọ kọ̀ọ̀kan ipò sọ pé mo bí ọmọ mo dẹ̀ gbé ọmọ yẹn irọ́ ló pa o torí pé tí ò bá sọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa sọ pé ẹjọ́ nítorí ọlọ́run àwọn tó bímọ fún tó kọ̀ sí lọ́wọ́ ṣó bá wọn ni bó tó kóun wá nǹkan tó máa fi bá mi jà ni ṣé àbẹ̀ pé tí ò bá rí nǹkan kan kó sọ nǹkan kan fún wọn ṣé mo pé tí ò bá sọ̀yìn àwọn èèyàn ní sọ pé tí àwọn èèyàn náà bá gbọ́ mo wo mi mi táwọn èèyàn bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ló ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń sọ pé ah, ìwọ náà terrible ìyẹn náà mi sọ pé eh, nemesis lórí Facebook ẹ̀gbọ́n tó máa sọ pé nemesis ló ń bá mi jà tí gbogbo máa sọ pé nemesis ló ń bá mi jà mi ṣe kankan irọ́ ló pa you just looking for a way to fight me tí ò bá rí because ó ti wò ó ó ti try mi tó bá yẹ pé mo ń ṣe olè mo jalè àbí mo ṣe nǹkan kan tí ò dáa ìyẹn yẹn ló máa mú mi ọlọ́pàá ló máa mú mi he tried many things so bàtọ́ wá ní pé kò sí nǹkan tó lè fi mú gẹ́ẹ̀ ipò ṣe o ju pé kó máa sọ pé mo bímọ ni mo bímọ mo wá lọ gbé mo wá lọ gbé ọmọ yẹn fún yàn ìmájì yẹn kò gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn ṣé tí n bá lóyún wọn ò ní mọ̀ tí mo lóyún nígbà tí mo wà ní South Africa mo máa ń lọ sí ṣọ́ọ̀ṣì àbí tí n bá bímọ mi ní sọ kódà ó ní mo gbé ọmọ fún bàbá ọmọ mi pé òun ló ṣe lu bàbá ọmọ mi pa okay ṣé tí bàbá ọmọ mi tó bá dòwe wá bímọ tó bá bí twins kò ní sọ fún àwọn family ẹ̀ lé kò ní sọ fún bàbá kò ní sọ fún ìyá ẹ̀ kò ní sọ fún àwọn àbúrò ẹ̀ he's just looking for way to fight just to destroy people this is what he do for living gbogbo àwọn tó bá ti ń kọrin fún yẹn náà bó ṣe wà mẹ́rin àwọn tó máa ba yé ẹ̀jẹ̀ nẹ́ẹ̀sì ló máa máa wò bó ṣe ń kọrin fún wọn yẹn lójú àgbo tó bá ń kọrin yẹn máa rí pé tó bá ti bóyú sókè báyìí tó ń wò báyìí ìgbà míì ó máa dijú ìgbà míì ó máa ṣe ó ń wo àwọn tó máa ba yé wọn jẹ́ nẹ́ẹ̀sì ni ó ń ba yé èèyàn jẹ́ àwọn èèyàn mọ̀ àwọn èèyàn kò fẹ́ kí n sọ̀rọ̀ ni àwọn èèyàn kò sọ̀rọ̀ ni people knows Wasiu is a terrible person kò fẹ́ progress sharing nǹkan tó bí nínú jù tó bá ń jẹ chicken sìn kó máa show gbogbo nǹkan tiẹ̀ òun nìkan ló ní right láti show anything kó front nǹkan tó bá bí ìyá ẹ̀ dáadáa ìwọ kò front nǹkan kó sọ pé nǹkan kan dáa fún ẹ ó máa mẹ́sàn pé ó bàjẹ́ ni. tó bá lóun níyàwó ìyàwó ẹ̀ ni kó dáa jù tó bá lóun ní ọkọ àmì òun kọ́lé ilé ẹ̀ ní kó dáa jù tó bá lóun sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní kí gbogbo èèyàn máa gbọ́ tó bá lóun sọ̀rọ̀ ẹ gbọ́ ní tó bá ṣe pé ẹni tó lóun fẹ́ lọ́mọ èèyàn máa ń fẹ́ ni ó ti sọ ara ẹ̀ di ọlọ́run ẹni tó bá ti ní kó ń ni wọ́n gbúdọ̀ fẹ́ ẹni tó bá ti ní wọn ò fẹ́ ni ọlọ́run ò fẹ́ ni wá sì sọ ẹ̀dọ́ lọ́run náà ní tí mo fẹ́ sọ nípa hospital tó sọ yẹn gbàtán fún mi lóògùn jẹ ọlọ́run jẹ́ mo dúpẹ́ o má jẹun kú lọ́mọdé o wọ́n fúnra wọn lóògùn jẹ kì í ṣe mí inú mi ni wọ́n fẹ́ràn síbọ̀ tí inú dénú ni inú wọn ló lọ. mo wá lọ sí hospital mo faint ní ọjọ́ náà lọ́hùn ọmọ tó wà lọ́dọ̀ mi yẹn Adébùkọ́lá àti ọmọ yẹn ló wà lọ́dọ̀ mi ọmọ yẹn wá confess lára nǹkan tọmọ yẹn wá confess later ni mo ń sọ yín o ọmọ yẹn náà wà lórí Facebook tó wọ́kọ́ sábẹ́ ṣáàtì mi ọmọ kékeré tí ìyálà jẹ́ òrówó square. ẹ̀sán tèmi sanwó school ẹ̀ ó wà kó sábẹ́ ṣáàtì mi pé Bukky is good it's only you that is not good wọ́n jẹ́ ní kó wá sọ nìyẹn o because wọ́n fẹ́ have ọmọ mi wọ́n fẹ́ máa penetrate sí ọmọ mi ṣó ti ẹyin wọ́n fẹ́ gba ọmọ wọ́n máa ń gbọmọ lọ́wọ́ èèyàn ni wọ́n máa fi nà ìyá ẹ̀ wá sí òní jèrè ètò ìdíyẹ máa kan ọmọ ẹ lẹ́nu ó ń kàn àṣírí ẹ̀ǹtú nìyẹn tó wáyé pé tí àwọn ìjọba ìbá tó bẹ̀ kán fún wọn lẹ̀ kán gbà láyè kán wọlé ẹ̀wò kán investigate ayé yẹ tá a bá purọ́ ìjọba àgbáyé á mọ̀ pé a purọ́ àmì ẹ tiẹ̀ ṣe kẹtẹ̀ jẹ́ kí ayé tiẹ̀ mọ̀ pé bóyá a bá purọ́ bọ́jẹ́ ẹ̀rọ là ń pa. n bá lọ́wọ́ bá gbé mi nígbà tí mo faint ní ọjọ́ náà lọ́hùn I fainted <laughs> Wàsíù ti try many things gbogbo àwọn ẹbí mi ló mú wọ game bí mo ṣe faint ọmọ yẹn mú fóònù mi bó ṣe pé pásọ àánú òjò nìyẹn tí Wàsíù tó bá rí anybody pẹ̀lú mi wọ́n máa jọ di match nínú ìwọ̀n mọ́mọ́ ṣe é ṣe ìwọ̀n wí ọ̀dẹ́ ọ̀dà wọn máa connect yá ni bọ́mọ yẹn ṣe pé pásọ àánú òjò nìyẹn nígbà tí mo faint wọ́n gbé mi lọ sọ́sífítù mo ṣà wọ́n wá ní kí pásítọ̀ kan wá gbé mi wọ́n ṣà mo ṣà manage the ọ̀tá mi ti fẹ́ mo ti fẹ́ give up o ọlọ́run ẹ ṣe. nígbà tí mo dọ́ hospital nígbà tó wá ti bí ọjọ́ kẹta wọ́n fún mi ní oríṣiríṣi ìdọ̀tí jẹ gan ọ̀tọ̀ ni ọjọ́ tí mo ní mo faint nígbà tí mo dé ọ́fíìsì bá ló báyìí níjẹ̀bọ́dé ti màláìkà nìyẹn bóyá màláìkà ló ṣe o bóyá ọmọọṣẹ́ ni o bóyá ti ni o mo fẹ́ǹtì ọ̀tọ̀ ní tìjà bóde o tí n ṣàwùjọ ọlọ́run jọ wọ́n máa jẹ́ kó tó wọ́n máa jẹ́ kí princess kú sọ́fìtì òun wọn ọlọ́run jọ ọlọ́run jọ ọ̀rọ̀ tí mò ń sọ ẹ bèrè lọ́wọ́ bàálù bọ̀ tí eléyìí tí mò ń sọ yìí wọ́n gbé mi lọ sọ́spítù nígbà tí um, eh, um, pásítọ̀ yẹn àánú òjò wá pé pásítọ̀ kan wọ́n ti parí iṣẹ́ mi wọ́n ti pé tí n bá ti lọ bẹ́ẹ̀ mi níbọ̀ eh, wọ́n wá gbé mi lọ sọ́spítù pọ́tọ́mọ yẹn ìgbà tára mi yá no ó wá kù someday ìgbà tí mo wá ṣẹ̀ṣẹ̀ lè bóyá wọn ò mọ̀ bóyá ń gbà yín bóyá wọn ò mọ̀ pé àwọn èèyàn treat mi listen o exactly the way what happen here bóyá wọn ò mọ̀ pé doctor treat me? àbí wọn kàn ń retí pé ọ̀tá ẹ̀ ti kú àbí nǹkan kan mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ń rò mo wá ti wà lọ́sípítì yẹn bíi ọjọ́ mẹ́rin mo ti wá fẹ́ máa recover mi ti wà òkè bọ̀ ní bí mo ṣe wà lórí bed tí wọ́n pass the drip tí gbogbo ẹ̀ ṣáà lọ lọ́tún àti lọ́sì tí gbogbo ara mi tó ń ṣe ẹ ti ń sàn n bá mú píṣọ bàtí mo ti wá lè sọ̀rọ̀ yẹn mo á ṣàfisí mo á ya fọ́tò yẹn mo ní thank God still pray for me n bá pòsè kì í ṣe lórí àwọn Facebook eléyìí Facebook yẹn ọmọ Wàsíù náà ló ní kí ló bá mi disactivate ẹ níjọ́ yẹn lọ́hùn èyí Facebook ti tí mo sọ yẹn n bá fi sórí Facebook bí mo ṣe fi sórí Facebook báyìí bí Wàsíù Àyìndé bó ṣe tag mi lẹ́sẹ̀kẹsì nìyẹn bó ṣe tag mi ní o ò ní kú o ò ní rùn o ò ní wọ́n nílé dókítà nígbà kankan ó dà lé wọn lórí iṣẹ́ wọn ti dà lé wọn lórí mo wá jókòó ṣé ẹ mọ̀ pé nísìnyí tó bá jẹ́ pọ̀tà mi kò wọ́n lè sọ pé mo ṣe burúkú kan fún ló dà lé mi lórí àwọn ọlọ́mọ máa fi poison wa ẹ káàkiri àtọmọ ẹ àwọn náà ló bá ṣe tán àwọn nìka wọn máa ṣe pé àdàbí just àbí olórí burúkú kan náà ṣe máa ṣe pé àdàbí promax kan òun ń gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta sọ pé àdàbí promax sí o mo sì ń bọ̀ mí síde kéèkì tó ń fún ọmọ mi yẹn mo ti kó lára ẹ̀ sílé tí mo máa investigate ẹ̀yìn ogún ọdún gbọ́nà ẹ̀ mọ anything ẹ̀ mọ anything I'm still going to investigate that cake like today mi ìfẹ́ sọ̀rọ̀ mo sọ fọ́mọ mi don't go don't eat anything from any many things ni mo ni mo ni mo rò lọ́kàn mi the reason why tí àwọn èèyàn fi ń rán ọwọ́ lọ sí school ọmọ mi what is the reason did I go for them they offended me they did evil to me they did evil to me why is people stretching their hands into another people's system Mumba ń bọ̀ mi ti dé. torí ọmọ wọn ní at this period wọn ní important láti ṣe wọn ní a lot of exam last week wọn ní exam she couldn't go to school and that's why ikọ̀ tí strong dáadáa ní bukọ̀ ní kò lọ ni. ẹ gbọ́ ẹ máa jẹ́ lóyún níṣu bẹ́ẹ̀ ni mo sọ fún yín wo ẹ̀yìn mi o ẹ rẹ́ anybody ṣùgbọ́n ogun ọ̀run ńlá wà lẹ́yìn mi tó dá ayé àti ọ̀run ó wà lẹ́yìn mi ó dẹ̀ wà lẹ́yìn Adébùkọ́lá yí tẹ̀yẹ tẹ̀tẹ̀ ẹ lè jẹ́ dákúrọ́ bẹ́ẹ̀ ẹ bá pè bílíọ̀n ìkọ̀kọ́lọ́mọ́ wọ́n máa yọ ẹ máa yọ sọnù ọ̀tá mi ọ̀tá Adébùkọ́lá gbogbo yín máa yọ sọnù pátá orogodo ọkàn yóò ní balẹ̀ wàásù ṣe sọ tí ó ṣe tag mi nìyẹn wọn ní kú wọn ní wọn ní rán níṣẹ tó ta mo kàn wá wò wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo fi ní ẹ sórí social media báyìí bí dókítà yẹn ṣe wọlé ní gbogbo dókítà wọn bẹ̀rẹ̀ sí sọ pé yá stand up stand up stand up come and be going come and be going nù ìyẹn mi pé wọn ò gbúdọ̀ treat mi mọ́. oya stand up stand up come and be going on come and be going on wọn ò ṣe treat mi mọ́ nìyẹn wọ́n ní pọ̀ medication mi àti gbogbo kinní mi ṣe bẹ́ẹ̀ sọ pé in two days ni màmá lọ wọ́n ní kí wọ́n máa lọ ń sìn wọ́n ṣe discharge mi nìyẹn wọ́n ní màmá lọ gba lo medication mi nílé mo wá ní láti máa lọ pe nurse àwọn quack nurse yẹn náà pé class wa máa tó fún mi ní treatment nínú ilé ìgbà míì tí bá sì kí náà ní nàìjíríà báyìí ìgbà míì máa kàn jókòó sínú ilé Wàsíù ti fẹ́ ikú mi ti pẹ́ Wàsíù ò ní jèrè àwọn tó bá sọ pé mo purọ́ ọmọ ìwọ̀n ò ní jèrè ọmọ ọmọ ò ní pèsè wọn lọ́wọ́ lọ́jà alẹ́ gbogbo nǹkan wọn lọ́lọ́ máa bàjẹ́ lójú ẹ̀mí wọn ẹwọ olórí gbogbo àwọn wèrè yẹn olùkọ àwọn òsín wíwọn yẹn mo ṣe ní kí n máa lọ lé nìyẹn wọn cheat mi ní Canada ń bíbá yìí a lot of Nigerians ló jẹ́ teacher náà a lot of Nigerians ló jẹ́ immigration náà a lot of Nigerians ló jẹ́ custom náà ní system anybody can be anything you understand me a lot of Nigerians ló jẹ́ nurse ló jẹ́ doctors. So, and they have connected with many people. They will make sure where you live, they frustrate you. And they will make sure even the people that are supposed to have done good to you, they will turn them against you. They will now be your enemy. Instead of you to enjoy the place you're now facing they will máa sọ pé ayé ló ń ṣe ẹ́. Ayé ò máa ṣe ẹ́, àwọn máa ní ayé yẹn. They using connection, not They are not using spiritual power. Emma no spirit, Emma wa. Every time they want to send people around me, around my daughter. Every time they want my, hey, she's isolating her daughter. Ah, she doesn't want her daughter to go to somewhere. Because I know you are evil. I know the level of gravity, what you can do. The other day, I just síbi ọmọ mi gbàgbé fóònù ẹ̀ sílé. Ó sọ fún ọ̀rẹ́ kan, kí jẹ́ ṣe ọ̀rẹ́. Ẹ study Oh, Ọmọ yẹn, ó ti sọ I'm at home. I left my phone at home. Ẹ then suffer sọ fún kó máa pè é mo dẹ̀ ó dẹ̀ tún pè lẹ́yìn tó ọmọ mi ti sọ fún pé i left my phone at home if you want to talk to me ó dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ó dẹ̀ wá bẹ̀rẹ̀ sí pé fóònù yẹn mo dẹ̀ gbé mu ní ma she left her phone at home mo dẹ̀ wà lórí live chat ó dẹ̀ tún pè again ó wá ń sọ fún mi pé we want to go out and I had want to tell her so that she will not be alone being alone do you think if i'm doing my business with my daughter and she do you think we miss any evil people Is it not for me? To, is it not better for me to live alone, to be alone, than to be with wrong people? Killers. And then you tell the man bass alone. Those of you we are talking to that you are not listening very well. And you are not listening to what we are saying today. Ó máa yé yín lọ́la. Ẹkún yín ọ̀la ni. Àwa ti sùn ti wa kọjá. Ẹkún yín ọ̀la treat mi ní ọjọ́ yẹn. Bó ṣe ní kí wọ́n máa lọ In fact, immediately i couldn't drive because i'm still strong i have to tell the àwa now ngbà yẹn ọlọ́pàá yẹn ti wá di ó wá ní anything you have you need just call me i'll come and render assistance to you ìyẹn ọlọ́pàá tí mo ní dc òyìn ó wá ní eh, i'll be giving you some police they'll be guiding you also when you want to go out so that and i'll be giving them money each time i'm going out they'll give me some police also i'll give them money so because Wasiu Ayinde bìlí pé gbogbo nǹkan tó bá nínú ba ọba ẹ̀ wéṣẹ̀ sọnù ni kò fún mi lówó rí tí n bá rí nígbà tí mo ti rí ti owó mọ́ bàbá ọmọ mi báyìí pé mo rí fún bàlẹ̀ tí o mọ́ ọkọ àwọn èèyàn báyìí mo máa fẹ́ pa ni n bá tún dé pati máa ń kúnlẹ̀ kí ni ma kúnlẹ̀ se méjì mi ń kúnlẹ̀ kí tẹ́lẹ̀ pọ̀ wọ́n ní tí bá ti rí àwọn ọmọọṣẹ́ ìrìnà tí bá ti rí kí máa kúnlẹ̀ kí tó máa ń láì kí kí nìyẹn mo kú ni mo kí ní pati kan níjọ́ kan báyìí ló bá mo lọ kúnlẹ̀ kí níjọ́ náà wọ́n pè mí wọ́n ti ba ti débẹ̀ kí kúnlẹ̀ kí mi ṣe kúnlẹ̀ bọ́lá òun kọ́ lòun ṣe é o òun o òun o mi ì tí mi ì sọ pé òun ló ń o mi ì tí ẹ̀ sọ fún níjọ́ yẹn pé ó ń o mi ò sọ fún pé ó ṣe o ó kàn bẹ̀rẹ̀ sí ni èmi kọ́ ni o èmi kọ́ mò ń o èmi kọ́ ni mò ń o èmi kọ́ ni mò ń o bó ṣe ń pariwo ń patí yẹn ta ló ṣe patí níjọ́ yẹn lọ́wọ́ àwọn kan lára àwọn ẹgbẹ́ tó máa ń kọ́lé àwọn developer lẹ́kọ̀ọ́ yẹn ló ń ṣe patí ṣàmà ni wọ́n gbà ẹ̀ gíga báyìí òun ló ń ṣe patí níṣọ́ náà lọ́wọ́ òun ló wá kọrin bẹ́ẹ̀ wọ́n ṣe n lọ pé tí wọ́n ti débẹ̀ o pé kí n kúlẹ̀ kí n máa bẹ̀ kí n já ẹni bẹ̀ táyà ti pọ̀ máa láì kí n kọ̀ báyìí a máa fi ẹ́ polẹ̀ a máa fi ẹ́ ṣe yẹyẹ tó bá ti ń ṣèkà fún ẹ bẹ́yẹn olórí burúkú ní sá gbogbo tó ṣe fún mi tó ṣe fún ọmọ mi ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀ gbogbo tó ṣe fún mi tó ṣe fọmọ mi ọlọ́run á mi ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀ abatẹnijẹ́ ìgbà tá délé mo wá béèrè lọ́wọ́ ọmọ yẹn mo be lọ búkì kì í ṣe búkì ọmọ tèmi o ọmọ tí ó jẹ́ ti tí Wàsíù ní kó wá dúró sílé mi tí jó ẹ̀gbẹ́ wa mo ní mo ní búkì kí ló dé tó jẹ́ àánú òjò ló pè ẹ ó ní òun náà lọ́wọ́ òun kọ́kọ́ bà lókè yẹn the same spirit tó wà nínú Wàsíù ló wà nínú àánú òjò ó lè nú. ṣòtìyé ó surprise mi mo ní à ah, ó ní nọ́mbà tọwọ́ òun kàn lòun kàn pé létà mo wá rí i pé Wàsíù àti mi ọ̀dọ̀ ó ti wá yé mi létà torí mo ṣáà ti wá rí i pé Wàsíù Àyìndé I mean prof, professor vice president àná àti àánú òjò wọ́n jọ lọ sára kejì mo rí wọn lára kejì tí mo gbé picture wọn gbà sórí Facebook ó lè jẹ́ tú wọn ó dẹ̀ lè jẹ́ tú ẹlòmíì mi ò mọ̀ ṣá but I know something connected they are connected somehow. Can you believe? wọ́n gbé mi padà sílé ilé mi ò ti wá wà òkè. nígbà tí wọ́n máa ń ṣe nǹkan ní orí social media yìí nígbà yẹn Wàsíù ló máa ń ṣe ọjọ́ tí mo ní mo ló dé station yẹn kẹ́ bá lè mọ ọjọ́ tí mo ń sọ yìí mo fẹ́ fi eléyìí ṣe example bí mo ṣe ń wọ station jọ náà táwa jókòó sọ́fíìsì mu woman yẹn ta iṣẹ́ à ń sọ̀rọ̀ woman yẹn wá gba gbogbo àwọn statement àti kọ tí mo ti mú dání ó gbà lọ́wọ́ mi wọ́n ní kó gbà lọ́wọ́ mi kó má jẹ́ kọ́mọ yẹn kọ statement kó má ṣe evidence kankan wọ́n ní kó má jẹ́ kó sí evidence kankan kò pẹ́ o mo kàn ní kí n wo mo fóònù báyìí wọ́n kàn tag mi ni Bísọ́lá Badmus dead wọ́n ṣe kọ́ síbẹ̀ ni mo sọ yìí o ẹ̀rẹ́ ta kò sọ́kọ́ ẹ̀ fell in the bathroom àkìríkan kìríkan ó fẹsẹ̀ kan àdàtà òtítì ń gọ̀kan ó ti yẹ wọ́n kàn gbé síbẹ̀ wọ́n gbé rẹ́ta ẹ understand wọ́n gbé Bísọ́lá Badmus wọ́n gbé rẹ́ta wọ́n sọ pé Bísọ́lá bí mo kàn ṣe rí headline yẹn báyìí mo kàn pariwo ni ni woman yẹn ní kí ló dé mo ní look at what they said it happened to this person ó ní yẹn ṣe bí òun náà wà lára àwọn tó ń bá mi ṣe kinní tí wọ́n jọ ń bá mi fa wèrè tí gbogbo wọn ṣàpọ gbogbo yẹn tó bá kú kí ló wá jẹ́ kí n sunkún wọ́n ní no no no no no no no bàtà wa máa ka kinní yẹn another thing ló wà nísàlẹ̀ tó ti yé wọ́n fẹ́ fi ṣe test fún mi kò pẹ́ kò jìnnà tó ń gbé kinní yẹn papọ̀ n tí ò tí ì ṣẹlẹ̀ sí ẹ̀rí ẹ̀ta kò sọ kọ́ bọ́n ṣe ló kú sọ́dínlé mi kò sí nǹkan kan tó ṣó ti yé bẹ́ẹ̀ wọ́n kọ́ síbẹ̀ wọ́n fi yín rà padà oh god kò yé yín tó bá yé yín ṣá mi ì lè ṣàlàyé jù bẹ́ẹ̀ mo ti sọ́rí. ọjọ́ tó ń gbé Bísọ́lá Badmus wá sórí social media tó ń lọ sí ìkìlẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí wọ́n fẹ́ kí n kọ́mẹ̀tì tí kí n gbàdúrà fún ní ìṣépè fún mi ìdẹ̀ gbàdúrà fún ṣòtìyé torí bàbá ọmọ mi wọ́n ti pọ̀wọ́ pọ̀ wọ́n ti jọ pa. <laughs> lẹ́yìn ọjọ́ yẹn wọ́n wá sọ pé she's wicked ìyẹn Auto Bola ni èmi wicked àwọn tó ṣèkà fún mi wọ́n á tún fẹ́ gbé ẹ sórí wọ́n á tún gbé wọn sórí ẹ wọ́n fẹ́ gbé wọn sórí ẹ̀ ẹ̀bẹ̀ wo ni wọ́n fẹ́ bẹ tí kòkó payà ẹ̀jẹ̀ jọ mi ò ṣépè fún mi ò gbàdúrà fún ẹ̀ ń gbọ́kàn tí mo sọ because tó bá kọ́mẹ̀ntì fún báyìí wọ́n lè forí ẹ̀yí tiẹ̀ wọ́n lè fi wọ́n lè fi wọ́n lè yí ọ̀rọ̀ ẹ̀ lé ẹ lórí Wàsíù ẹ jẹ́ kó rí yín pé sá jáwọ́ kúrò lọ́rọ̀ mi ìwọ àti àwọn ará ilé kọ̀ọ̀kan tó bá dá sí because ẹ máa jọjọ́ ń jẹ ọwọ́ pọ̀ bá ti yàn jẹ́ ní òòlè bá tèmi jẹ́ o ah ogún ah, màmá pọ̀ o ah fi mí lọ́rùn lẹ̀ fi mí lọ́rùn sílẹ̀. Si ẹ fi mí lọ́rùn lẹ̀ owó mi ni mò ń ná o oògùn mi ni mò ń jẹ o mi jẹ nǹkan ní nǹkan o ìgbà tí mi bá lówó mi ò jẹun o ìgbà tí mi bá rówó sanwó lé mi o mo ma mi ò sanwó lé ni o mi ò gba nǹkan nìkan o mi ò gbọ́ kọ́lọ́kọ́ mi gba ìyàwó oníyàwó mi gbọ́mọ lọ́mọ mi gba owó lówó o mi gbọ́kọ́ ológun o ogún mi lẹ gbà o tẹ̀lẹ̀ tó ń ṣèkà fún mi ẹ ara yín o ẹ ṣọ́ ara yín mo fún nílá mo fẹ́ wọ́n ní o àwọn èèyàn á máa sọ wàá máa pretend wàá máa gbé àwọn èèyàn sórí Facebook wàá ní kó máa defend ẹ pé irọ́ ni wọ́n pamọ́ ẹ ó ń pa èèyàn ó ń jẹ èèyàn kò ní jẹ àwọn tó ń support yẹ wọn ò ní jèrè àwọn tó ń support yẹ wọn ò ní jèrè wọn ò ní jèrè àwọn tó ń support yẹ ò ní jèrè wọn ò ní jèrè ọmọ ló ń jẹ bẹ́ẹ̀. very wicked man. Very wicked. gbogbo àwọn olórí bíi orí kínní àwọn aláyé bàjẹ́ àwọn alájàalẹ̀ olórí burúkú amúrọ̀bà àwọn wọn wọn wọn ṣàǹsì olórí burúkú gbogbo ìwà burúkú ló wà lọ́wọ́ wọn ó lè ó lè gidi ògògó yẹn náà tún sọ pé ìyá òun ìyá òun ẹ sábọọdù ìyá òun ó lè ògògó ó lè ní ẹ ó lè ó lè alátẹnujẹ àtẹnù bóyá àgọ ọkùnrin tí ẹ sábọọdù máa ń lò yẹn bóyá ó fẹ́ gbà lọ ó fẹ́ wọ ó lè ìyá òun ni o ìyá ni ẹ sábọọdù o ẹ ò ní ẹ nífojú sọmọ ọmọ èyí tó ti mọ yẹn ń kọ ó ti tí ọmọ yẹn rìn lọ àlọ rámẹrámẹ lórí ọmọ ẹ̀ tó ti rìn lọ yẹn ń kọ́ oníròòṣì olè oníjìbìtì alátẹnujẹ àtẹnù pẹnusí lóbi àtẹnù àgbà òfò òun kì í jẹ́ǹtì ẹ̀ pílẹ̀ ẹ̀mí tó ti sọ pé ìyá òun ni jẹ́ǹtì ẹ̀ jẹ́ǹwó ná jẹ́ǹwó bí tó ti sọ pé ìyá òun ni ẹ sábọ̀dù lóun ní jẹ́ kí sábọ̀dù jẹ́ ìyá mi àwọn ta ló ní àwọn ìyá òfò ta ló ní ìyá òfò ìyá olórí burúkú ìyá àwọn terrorist olè olè dédé ìka. ibi tí kiri yẹn náà ni ògógó ẹ̀ mo fẹ́ play fún yín kẹrì. ìjẹkújẹ kò sí nǹkan tó lè sọyàn dà ebi ebi ebi ni ebi lè ń dé. Okay, kì í ṣe mọ́mì. Esther Okay, sister. Where you ó lè ó lè. Hmm. ó lè ó lè àwọn tẹ́ ẹ ṣáàjẹ lánàá tó ń taṣọ lẹ́kọ̀ọ́. kò ní fi ara ẹ̀ ṣe yín o hmm. kí ni mo ṣe jọ́ bíi fún ọlọ́run bá fi sí ọ. ó lè ó lè ó irọ́ ni téèkàn mọ́ nílé kan wà gbogbo ilẹ̀ máa ń pa irọ́ ìjẹkújẹ ló ṣe yín ogogo ogogo abájọ tán fi da májèlé tó ń jẹ fún yín gbà ẹ àwọn ìyá aláṣọ tẹ lọ bá kí lórúkọ aláṣọ tó ṣe kiri alátẹnujẹ àtẹnu <laughs> ẹjẹ àgbọ. òkè àti ránṣẹ́ sí òkè ọlábànjí ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti gbọ́ ọlábànjí ẹ̀yọ́ ọlábànjí tí ò sọ táàsì fún nàìjíríà ọlábànjí tó jẹ́ pé àwọn fraud àwọn fraudster tí wọ́n ń ṣe sábà tó ń jalè tó ń ja òyìnbó lólè tó ń ṣe fraud àwọn ló ń dá owó fún ọlábànjí farm wọ́n kàn fi ẹ́sà bọ́ọ̀dù kẹwọ́ sórí ibẹ̀ yẹn tó lọ ń pa owó fún wọn tó máa lọ bá wọn píkà píkà ni o píkà yẹn ó ń píkò píkà ni o píkà ni o hmm, píkà madam píkà mo ń bọ̀ náà ń bọ̀ ok ọlábànjí ló ní kàn kí wọn látẹnujẹ ok wọ́n san owó ẹ̀ ni ok gbogbo ń ṣiṣẹ́ owó ẹ̀ ni wọ́n fi system wọ́n máa lọ wọ́n máa lọ hún nà humble òun wọ́n sọ̀dún wọn sí under ìsábọ̀dù nǹkan balẹ̀ máa bìlípà àwọn èèyàn lọ́ọ̀vẹ̀ fowó rà lóṣì ọlábànjí wàá gbélé gbọ́ olófò ó rí pé ètò ṣe last time ó lè ọmọ yahoo. ọlábànjí wàá gbélé gbọ́ yahoo pikin yahoo boy. wọ́n fi lọ́ọ̀fù sí mi ìjẹ́ lọ́ọ̀fù yín ewé lọ́ọ̀fù yín lọ sígbó. Si olè àwọn gbọ́mọgbọ́mọ gbé oúnjẹ lọ́ọ̀fù yín oúnjẹ lọ́ọ̀fù yín ìjẹ́ lọ́ọ̀fù yín mi kú lọ́ọ̀fù yín jẹ má fi lọ́ọ̀fù sí má fi láìkì sí àwọn awí tẹnu mi lòṣì olè apanilẹ́kúnjayé. tírètì lọ báyìí fọ náà a máa tún padà wá bí ètí.